èmi kò máa sọ ẹ má dá wa dúró. tòró ló ṣì là. bàbá ń sàrà bàbá ń sàrà bàbá ń sàrà bàbá ń sàrà bàbá ń. ẹ ṣàánú wa o ẹ ṣàánú wa o ebi ò ní pa yín o ní tàjẹ̀ là ń wá o. ẹ wá náà. Eh, irú àdúrà wo ló gba ìyá fọ́jú àbí kí náà ń pè. Eh, mo lébi òní pa yín ni lébi òní pa yín ni o. ṣé èmi lébi òní pa ni abẹ́yìn ọlọ́run ti ṣàánú èmi irú àdúrà yìí ara yín ló yẹ kẹ́ ẹ gbà á fún ẹ tiẹ̀ wá wo bó ṣe ń sọ̀rọ̀ èmi olówó ló láyé lẹ́yìn bá sọ̀rọ̀ ebi ó dà ayé àtúnwá tí n bá tún ti ayé mi ìwà gan ibi ò lè pa mí mọ́ lówó tó wà ńlẹ̀ ẹ wò ó oore tó wá yẹ kí n ṣe fún yín hùn nílé ìṣe ẹ torí ẹ ti ṣàdúrà gbà. àfọ́jú ah, lásán lásán. owó yín ò ní tán ẹ jọ ah, wọn lè ti ṣàdúrà sí i. olówó ló láyé lórúkọ tèmi bẹ́ẹ̀ ni èmi máa ń ṣoore fáwọn tó dín lóore mo sì máa ń dáwọn èèyàn lọ́lá àbí ẹ̀yin ò nílò oore ń tiyín ni. ẹ wo ẹ ṣé o ọlọ́run wà pẹ̀lú yín ọlọ́run sì ràn yín náà lọ́wọ́. a fẹ́ oore a ẹ gbé e fún wọn ẹ gbé e fún wọn ẹ gbé e fún wọn bẹ́ẹ̀ ni ẹ wo owó nìyẹn ẹ jẹun rè ẹ jẹun rè ẹ gbé e fún wọn. E owó bẹ́ẹ̀ ah, ah, ọwọ́ ẹ ṣe ẹ ṣe ah, ọlọ́wọ́ kẹyìn ọlọ́wọ́ kẹyìn jùmọ̀ lẹ́nu kí ọba kábà ọlọ́wọ́ kẹyìn ẹ ṣe pọ̀. ẹ wò ó àdúrà tẹ́ ń gbà yẹn tara yín ni ọlọ́run ti ká èmi mo ti lówó ẹ̀yin ni kẹ́ ẹ wá gbàdúrà kọ́lọ́run máa kẹ́ ẹ̀yin torí mo ti gbowó fẹ́yìn náà báyìí ẹ tọ́lọ́run wà ní kẹ́ ẹ̀yin mọ́ ọwọ́ yín ló wà. ẹ ṣe ẹ wá rírí àpadà sí burúkú láìláì. ẹ wá kílẹ̀ tún sọ ẹ wò ó mi ò ń ṣẹgbẹ́ àpadà sí burúkú mọ́ ṣé ẹ wá rí o kò wá síbẹ̀ ẹ ṣe lè lówó yìí tó ẹ lè ní tómi ẹ bẹ́ẹ̀ ni torí eré tájà bá fogún ọdún sá ìrìn fàájì ní fẹ́ ṣe ń tèmi bẹ́ẹ̀ ni ẹ wò mo rí yín náà ẹ̀yin ọmọ ẹ jẹ́ á fàájì lọ́n tiwọn. wá wá mi wá. ẹ jẹ́ àwọlé táwọn kìnnìkan. a ní oníṣòwò. ẹ̀yin ẹgbẹ́ yìí. ẹ jẹ́ mi ọlọ́. baba baba olówó tí lẹsẹ dẹ baba àpẹẹrẹ ah, burúkú lẹ́yìn o baba. Ah. Ah. bí a ṣe fi ìran yẹn hàn mí nìyẹn olóye. ẹ jọ̀ọ́ wòlíì kí ni ìtumọ̀ ìran yìí torí kò yé mi. ìkìlọ̀ ni ìkìlọ̀ ni ó dẹ̀ máa wù mí kẹ́ ẹ gbọ́ ìkìlọ̀ olúwa ní kí n sọ fún olóyè wípé ó wu òun olúwa lòun kọjú sí wọn sí lóore ó ní nínú ilé tí a ti bí wọn láàrin ẹgbẹ́ wọn láàrin ọgbà ó wu òun lòun dìídì kọjú sí wọn sí lóore owó tóun rán sí wọn láti fi ṣàánú ni ṣùgbọ́n ọ̀nà òdì ni wọ́n ń gbà láti máa ná owó yẹn olúwa wá ní kí n kì wọ́n nílọ̀ kí wọ́n ṣe àtúnṣe kí wọ́n gbé ìgbésẹ̀ tí wọ́n máa fi ṣe àtúnṣe kó tó di wípé òun olúwa máa bínú olúwa ní ìgbọràn ó sàn jẹbọ lọ ìfetísílẹ̀ ó sì sàn ju ọ̀rá àgbò ohun tí olúwa rán mi láti wá jẹ́ fún yín nìyẹn. Hmm. Eh, ẹ ṣe alàgbà olúwa ń bá a sọ bára dọ̀tun. àmín. Ah, kí ni kan fi ṣe yín lálejò. àlejò gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run ṣe sọ pé ìkórè pọ̀ alágbàṣe ò tó ibi tí mo yìí máa yà pọ̀. wòlíì ẹ jẹ́ kí n wọ kitchen kí n sáré dáná fún yín kò tiẹ̀ ní pẹ́ rárá. Ah, oúnjẹ ó wù mí kí n dúró jẹun ṣùgbọ́n ààyè ò sí fún mi ẹ jẹ́ kó dìgbà yìí. Eh, ọjọ́ mi tẹ̀ bá tó wa màá tẹ̀yìn sí rẹpẹtẹ. ó dà mà. ọ̀rẹ́ sà ẹ ṣe gan ni. ó dà mà. ẹ gbọ́rọ̀ sí ìkìlọ̀ ẹni tí bàbá bá fẹ́ ló máa ń ṣẹ̀ṣẹ̀. kò sí problem chief. àwọn yẹn kan kò sí problem. ẹ ṣe ẹ ṣe gan ni wòlíì. lórí lórí ọmọ àgbọn ẹ ṣeun gan pastor I really appreciate it. wọlé páàkì. mo ní kí mẹkáníìkì wàá gbé láàárọ̀ ìfún sáfísìn. báwo lẹ ṣe wá débi. mo gbọ́kadà wá. ọ̀kadà. bẹ́ẹ̀ ni ó yìí ń dúró dèmí ń ta láti gbé mi padà. òun ló tún fẹ́ gbé yín padà. mo láwọn ibi tó pọ̀ láti lọ. pásítọ̀ ẹ lè máa jíṣẹ́ fún ròwà ìkẹ́ tó máa gbọ́kadà. ẹ wọ ẹ wọ ẹ wọ ẹ wọ ẹ wọ any of these cars tẹ́ ẹ wọ̀n bíi kẹ́ ẹ wọ eléyìí tó yín kẹ́ ẹ náwó sí i ẹ wo ẹni tí ò tí ì ní ẹ fún èmi yìí nìkan ìkan yẹn tó. pásítọ̀ abẹ́ẹ̀ láìkì ìkan náà mọ́tò tó wà níbí báyìí bóyá ẹ fẹ́ kí aṣẹ̀bá yín rà mí kán lè sẹ́ǹdẹ̀ sí i àbí. kò tẹ́ ẹ ní láti pe kán ọ̀dà lẹ́yìn ìkùlé lọ́hùn àwọn ọkọ̀ sì kún bẹ́ẹ̀ lóríṣiríṣi ẹ̀nà ẹ̀nà ọwọ́ sílẹ̀ tó bá wọ̀ yín. anyone tẹ́ bá fẹ́. madam mo dúpẹ́ fún oore tí ẹ̀nà owó ẹ̀sìn mi but ẹ mọ̀ pé mi ò lè gun méjì pọ̀ àfẹyọ kan àwọn kan wá wà tán tí ì ní wọ́n pọ̀ lọ ṣùà ẹ wò nú wọn ẹ rà fún wọn ẹ tọ́jú wọn èmi ìní ẹ wo pásítọ̀ ẹlẹ́yọ̀ kan ò tí ì kúrò lágàn ẹ má jẹ́ ń tàn yín ẹ náwó sílẹ̀ tó bá wù ẹ má wọrí. olóye ẹ jẹ́ kí n tètè máa lọ àwọn ibi pọ̀ tí mo fẹ́ yà ẹ jẹ́ kí n tètè máa lọ. ẹyọkan yín náà dà <laughs> oh, ẹ kò sí problem ẹ ṣe wà ẹ ṣe gan mo dúpẹ́ sá o. ẹ ṣe pásítọ̀ a tún máa ríra ẹ ṣe. ẹ má gbàgbé kò sí problem kò sí problem ẹ ṣe gan ẹ ẹ ṣe my dear. ẹ̀yin ẹnu di ọ̀dà ààbẹ̀ ikú tó wà mẹ́yìn sórí ẹ̀yọkan lẹ́wà tẹ́ ń tójọ́ látàárọ̀ ẹ máa rò ó ẹ rò ó látàárọ̀ títí dalẹ́. ṣẹṣẹ ni ìwọ ń ṣe tó ń nu mọ́tò jọbọjọbọ ṣébi tó yẹ kó ọmọ ọnù látò nínú. bàbá kí ló dé ẹ wa ní díùtì yín kẹfí mílẹ̀ díùtì mi díùtì mi mo wà yìí ṣé mi ṣe dára tó ni tó yẹ pé iṣẹ́ yín ti sú yín mo lè gba eh, kí lọ́wọ́ yín màá wà gẹ́dú ni mo fi kọ́ ọkọ̀ ẹ mu wa. alẹ́ ìran kò ní ọ èmi ní kò bá ọ èmi ní ilé ọnù ọgbà yìí. ẹ lè lè mí níṣẹ́ o ẹ fọ́ kí lẹ́fọ́ láwo. ìwọ hmm. àrífín ẹ pọ̀ èmi ní ilé ọnù ọgbà yìí. àwọn òjíṣẹ́ ọlọ́run ọmọ inú iná fún lọ́kọ̀ yẹn tó bá jẹ́ yìí ni ẹ ti gbèrú ẹ ti gbé lọ lálùpọ̀ tàbí àlárì. Hmm. etí àwọn ọ̀gá ń sọ ló fi etí sí èèyàn eh, tí a dá a báwọn ọ wà lọ jábọ̀ fún wọn pé wọ́n eh, fún èèyàn lọ́kọ̀ o ìwọ lọ fẹ́ gbà o. etí inú lejò ń lò tí ẹ bá ń ṣiṣẹ́ èèyàn máa ya etí ẹlẹ́gbẹ̀ẹ́ kan ni. ó ti dáa alẹ́ ti dàgbà ẹ̀kọ́ rẹ̀ yìí. ọ̀ṣùgbọ́n ara ṣiṣẹ́ mọ́láyìí ta wà yìí. ṣé ọkọ̀ ti ọ̀kan mọ́tò fi ń sáré lọ mọ̀ ló ń rí sí ìran tí wòlíì sọ lẹ́ẹ̀kan yìí? Kò kò yé mi rárá. There, Tí bá ló mi gan mi ò understand. Everything ti pass on yẹn so strange to me. Mi o tiẹ̀ rò pé bóyá mo understand. Kì í ṣe strange nìkan létí tèmi o. Ó stupid. As in, ah, ah, irú àdàdà wo nìyẹn náà? Iná òṣì, iná irọ́, irọ́ èké wo ni wọ́n rí sí wa yẹn náà? Ah, nǹkan tó bí mọ̀ pé nǹkan tí wọ́n fẹ́ jẹ náà wá. Wọ́n kàn wá da oríṣiríṣi fọ́màtì kalẹ̀ ń bíbá wọn sọ pé wọ́n ní ìran rádaràda kan mi ò mọ̀ pé ìwọ náà ń rò bí mo ṣe ń rò but nǹkan tó tún wá ń jẹ́ kí n wà confused ní mọ́tò tí mo ní kó gbé tí ò gbé yẹn. wà confused acting ni wọ́n wá àti fún wa bíbá ẹni èmi kan wá ń dẹ wọ́n wọ́n á dẹ wọ́n pé kàn tiẹ̀ gba mọ́tò yẹn káwọ́ bí mo ṣe máa yẹ̀yẹ́ wọn léni. ó lè ní wọn àwọn bá wọn wòlíì èké ranù gbó next time another format náà tún máa gbé wa ọba sọ nǹkan tó ń ṣe wọn ká wá òògùn tá a máa lò fún wọn tó bá tiẹ̀ débi tó sọ pé òkè o a ní ìdí owó o kí ni kàn wọlé kan gbowó fún. a máa dáa fún ẹ ọkọ mi èmi ò dẹ̀ rí wọn bá wí o torí pé ìwọ ló gbà wọn láàyè tó bá gbà wọn láàyè wọn ní máa kẹsẹ̀ òṣì lẹ́sẹ̀ kan wọn á kan máa sọ nonsense ẹni mo mọ ọkọ tí màá ṣe fún wòlíì yẹn mo mọ ọkọ tí màá ṣe fún next time ìwọ náà dẹ̀ rèé bàbá ṣàánú ṣàánú wò anytime tó bá fẹ́ ṣe àánú fẹ́ anybody jẹ́ kí n máa gbọ́. ẹ bóyá nǹkan tó bá ti anything tó bá ti sọ ni màá máa tẹ̀lé. ó bẹ́tà ó yẹ kó máa gbé oríṣiríṣi fọ́màtì wá bá inú ilé fèmí um, kí ló fẹ́ jẹ. o oh my dear ọ̀rọ̀ oúnjẹ kọ́ lè lé ìṣòrí mi ì tẹ gẹ́ẹ̀tì ara mi pẹ̀lú ah. gbogbo nọ́ọ̀sẹ̀nsì máa yẹn sọ. Ah. kí ló ṣe tó gẹ́ẹ̀tì ara. wọ́n ní yinyinyinyini kẹ́ni kí ó lè ṣe mí. bẹ́ẹ̀ ni. mo dúpẹ́ lọ́wọ́ yín gan àmọ́ ah, really appreciate the effort yín. mo ń fi àsìkò yìí mo fi ń dúpẹ́ lọ́wọ́ party leader. ọlọ́run ló pẹ́ tọ́sí àti ẹ̀yin náà wípé ẹ ṣe gan mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín mo rí akitiyan yín púpọ̀ ìyẹn nínú pátì mo rí akitiyan yín púpọ̀ nínú àwọn nǹkan tí ẹ ti ń ṣe. lágbára ọlọ́run ìbàjẹ́ ò ní dé báyìí o. àmín àmín. àmọ́ wọ́n ní ẹni tó bá sùn hmm. ó ní nǹkan ìjóná. Hmm. Hmm. <laughs> pátì leader ẹ má jà sùn. láíláí. ẹ wo àìmọye àwọn iṣẹ́ tí a ò ti ṣe máa fẹ́ jẹ́ kí ẹ jẹ́ kí a bá àwọn ọmọ ẹgbẹ́ sọ̀rọ̀ dáadáa ẹ jẹ́ ká jẹ́ kí wọ́n mọ nǹkan tí a fẹ́ ẹ jẹ́ káwa náà mọ nǹkan tí wọ́n fẹ́ ẹ wo kì í ṣe àwọn ọmọ ẹgbẹ́ nìkan o káàkiri káàkiri ní gbogbo agbègbè ẹlòmíì tó wà nínú pátì míì ohun ọ̀rọ̀ iṣẹ́ ohun tá a ní a lè fi yí ọkàn wọn padà abẹ́gbọ́ ẹ wò bí àwa tí à ń dòye pọ̀ hmm. kò dẹ̀ sí ẹni tí ò fẹ́ kí nǹkan tòun kó dùn kò sí o àwa la máa wọ́gbọ́n àti gbogbo ọ̀nà láti lè fi jẹ́ kó bọ́ sọ́dọ̀ wa bó ṣe wù ká pọ̀ tó a mọ̀ pé àwa méjì wà nínú ẹ̀ tó jẹ́ pé àdángájíà èmi àti olówó láyé mọ̀ àárín àwa méjèèjì ìkan nínú wa ló dẹ̀ máa já mọ́ lọ́wọ́ nínú èmi tàbí olówó láyé mọ̀ ẹni láti ṣiṣẹ́. ẹsẹlẹnsi ẹ̀yin fọkàn yẹn balẹ̀ ẹ má rún lọ bí olówó láyé mọ́ rárá ẹ wò ó ẹgbẹ́ ọ̀fẹ́ nìkan kalẹ̀ ni ẹni tẹ́gbẹ́ bá sì ń ṣe tiẹ̀ ni wọ́n fà kalẹ̀ ẹgbẹ́ sì ti jó yóò gangan pé ibi táwọn ń lọ rèé onílagídí agídí ní lò èmi sì mọ̀ pé àrò owó ni yàn ẹjọ́ náwó ọwọ́ rẹ̀ débi kan tó lápẹ̀rẹ̀ ńgbọ̀nba náà tán ara rẹ̀ wà balẹ̀ wọ̀ ẹ fọkàn balẹ̀ yín gómìnà wa yóò la tẹ bá gbọ́ tìyín sìyín sìyín sìyín sìyín sìyín sìyín sàárín ní gé wájú yín o ẹ̀yin gómìnà lọ́la. ẹ ṣe gan mo dúpẹ́ lọ́wọ́ yín. yes sir. ah like i said. Mm mo really appreciate yín gan ẹ ṣe gan um, ibi tẹ bá ti mi sí òun náà ni màá lọ ibi tẹ bẹ bá ní ká dúró sí definitely ibẹ̀ náà la máa lọ ah, ah, ah. ẹ ẹ má bínú sí mi. Eh, eh, eh, ẹ ṣeun ẹ ṣe kẹta a fi jẹ ẹyinjẹ gbogbo ọmọ ẹgbẹ́ pátá kò sí wàhálà ẹ ṣe ẹkú gbogbo gba wa ó dáa mo dúpẹ́ ẹ ṣe gan ẹ lẹ ẹ rà pásá thank you so much ẹ ṣe gan ẹ ṣe.

nítorí pé wọ́n ti mojú ọ̀nà wọ́n ti pẹ́ nínú ẹ̀ hmm. àbọ̀ gbọ́ wọ́n á máa rìn jẹ̀lẹ̀ńkẹ́. gbọ́lá hàn ọgbọ́n láyé má gbà náwó níwọ̀n o sórí gbogbo àwọn tí wọ́n wà irọ́ ni wọ́n ń pa fún ẹ o bọ́n ṣe lọ yẹn ète báyìí òun ló kún ète wọn sórí owó téèyàn bá ṣiṣẹ́ fún èèyàn gbọ́dọ̀ máa ná ní wàràwàrà báyìí téèyàn bá ti ń ná báyìí ó máa tàn. Hmm. Eh, irọ́ ni wọ́n ń pa torí pé wọ́n dẹ̀ rówó gbà lọ́wọ́ ẹ̀ òun ni wọ́n ṣe ń fò tẹ̀lé bí ẹyẹ tówó yẹn bá tán wọ́n á padà sẹ́yìn ọkọ mi bó ṣe náwó yóò tẹ́ mi lọ́rùn. ìyàwó ẹ eh? ṣé tówó bá tán ṣé wàá dúró. gbọ́dọ̀ ah, ah. àwọn ohun mọ̀ mí náà. Hmm, hmm. ìbéèrè ni mo béèrè hmm, torí mo mọ̀ ẹ́ ni mo ṣe ń béèrè ṣé tówó bá tán ṣé wàá dúró ó di dandan kó dúró bó ṣe lè dúró lọ́pọ̀lọpọ̀ ṣe lè dúró máa gbọ́ nǹkan tí mò ń sọ. owó tí mo fún wọn mi ò ná dànù nítorí mo fẹ́ gba nǹkan lọ́wọ́ wọn àwọn náà fẹ́ fún mi ní nǹkan tí mi ò bá dẹ̀ náwó mi ò lè rí gbà. gbọ́láhùn ìwọ fẹ́ gba nǹkan lọ́wọ́ àwọn eléyìí. mo fẹ́ gbà á. dòdòdò torí ọlọ́run kí ló tún wá ná olówó lọ́wọ́ ó mọ̀ọ́yàn ẹjọ́ téèyàn bá lówó lọ́wọ́ tó tún mọ̀ọ́yàn kí ló tún kù. ohun tó kù wà téèyàn bá lówó lọ́wọ́ tó mọ̀yàn tí ò bá lágbára òfo ni agbára ni mò ń wá. tó láwọn torí ọlọ́run agbára ni wọ́n wá. agbára ni o agbára ni ipò ni mò ń wá o. ìwọ ọmọkùnrin mo ti gbọ́. agbára ló tún wá. Mm-hmm. agbára ló tún wá. woman leader ẹ bọ́ àyìn ẹ bọ́ àyìn ah n tó dé pọ̀ èmi mọ tí mò ń sọ ṣe rí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí mm. tí n bá ní ká délé kí n tó sọ o lè pẹ́ tí n bá sì ní ká wọlé ẹgbẹ́ kí n tó dálẹ̀ ó lè léètì àmọ́ kọ́mọ́bà wàá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni mo ti fẹ́ pàkíyèsí rẹ̀ ntí bẹ́ẹ̀ sì ń ṣe ń tẹ̀lé mi yìí ẹ máa tẹ̀lé mi ẹ máa pa àlẹ́yìn mi o tẹ bá ń gbọ́ tẹ̀lé mi máa padà ẹ̀yin lẹ̀ ń jẹ́ bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ sì ń tẹ̀lé mi ẹ máa tẹ̀lé mi ntí n bá wá sọ nìkẹ́ yìí náà máa sọ ntí n bá ti wí ẹ máa sọ fẹ́ nìkan kan àwa ń ṣe wàhálà lórí ẹgbẹ́ yìí o ẹ jẹ́ ìṣòdodo ọ̀rọ̀ fún yìí o bẹ́ẹ̀ bá ti túká di ilé ìmú lọ ntí n bá wí ni ẹ máa wí ntí n bá sọ ẹ máa sọ o torí ẹ máa sẹ́fẹ́ gbọ́ tó bá jogún ẹrú lógún kò pọ̀ jù. Ah, youth leader hmm? bọ́rọ̀ ṣe ń lọ yìí hmm. tí eégún bá pojú ọ̀rẹ́ dà tẹ́kọ̀ọ́ òfojú mímu hàn fún chief gbọ́láhàn ẹ̀yin náà dẹ̀ mọ̀ wípé ọ̀rẹ́ ojú ọ̀tá ní chief gbọ́láhàn àti chief olówóló láyé jọ ń bára wọn ṣe. bẹ́ẹ̀ni. tẹ̀sí mọ̀ pé àwọn méjèèjì la fẹ́ fàṣẹlẹ̀ fún governorship election yìí hmm. báwo la ṣe fẹ́ ṣe báyìí. ọmọ lè dà kó mọ ní èmi ò fẹ́ bẹ́ẹ̀ máa ń sọ̀rọ̀ yìí ah, ẹ jẹ́ káà mi yé yọ̀ náwó lọ yọ̀ ọ̀rẹ́ nìkan kan yẹn ni mo sì ń rà pé ẹ kó ń dìdò eré ọmọdé ni bó ah, ti ló wọn jẹun ẹbí mi o. ṣé ká mi kí n máa bọ̀. Ah. fún ẹ̀yin tẹ́ ń wò ní ìgbà àkọ́kọ́ ilé chief olówó ló láyé ni a wà níbi tí wọ́n ti ń fún àwọn tó kù díẹ̀ fún láwùjọ ní ẹ̀bùn owó àti oúnjẹ ọlọ́lá tẹni tán kò kẹ́ ni mọ́ ọlọ́tọ̀ ní báyìí ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ díẹ̀ lẹ́nu chief olówólólayé àti mrs ehm, adébímpé olówólólayé. ẹ ẹ wo àwa ni àwa ni ẹni tọ́lọ́run fi rán dalẹ̀. àwa ni a ṣetán láti yọ àwọn tí ní ipa tí à ń jẹ kúrò nínú ibi. máa wo bóyá sọ̀rọ̀ bíi nìjáyà. torí gbogbo nǹkan tá à ń ṣe ọlọ́run fi rán wa ni tẹ́lẹ̀tẹ́lẹ̀. ṣé tọ́lọ̀ ń dẹ̀ fi ràn wá là ń jẹ́ àgbọ̀dọ̀ má àti kékeré ní ìgbéraga tí wọ́n lára rẹ̀. a fi ń ran àwọn olùṣe ìgbà àwọn tí ń bá a kì í ní ẹni tó ní ìgbéraga tó má ṣe ìgbéraga. àmọ́ kò sí bó ṣe lè kó gbéraga tó kò síbi tó wù kó fẹ́ fòde gbogbo ìgbéraga ẹ̀ pátá hands down máa ń azimanu flat tí ò ní kankan mú lélẹ̀. pé hmm. ipò gómìnà eh, ta èmi àtìyàwó mi ṣe é ṣe gbogbo rárá o a ti ń ṣe ilé kí àsìkò down contest lè rárá so kì í ṣe pé a ṣe ń ṣe ẹ wọ ẹ má jẹ kí n tán ariwo ẹnu lásán ni ah, ah. pé torí ipò gómìnà ọlọ́run ò ní jẹ́ ká pààyàn sí ọlọ́run káwa báyọ̀ ọ̀rọ̀ burúkú ló sọ òṣèlú ayé àtijọ́ ó ti yàtọ̀ sí sí. àwa ló tọ́ sí i ta lẹni tó tún ní owó wa ta ló lè fowó ẹ̀ tún táwọn mẹ̀kúnnù ṣe bí ìfún wa experience tèmi tó ti yẹ ń sìn exposure tèmi ni àtọwọ́ tí mo mú ma fi máa ń gbà fi òun lẹ̀ fi jà dèndé dèndé dèndé dèndé dèndé máa jù yẹ lọ ah. nígbà tá a bá dé ipò gómìnà so kì í ṣe torí ipò gómìnà kì í ṣe rárá. gẹ́gẹ́ bí ìyàwó tí ìlú ta wà yìí wọn wà láwọn máa pọ̀ gan. èlò náà fún ẹ kí ló mí bá àwọn mo lè lò náà fún ẹ tó fi ń sọ gbélé tó sọ yìí by the time tó bá dénú ilé agbára tó tó bá di first lady wàá mọ nǹkan tó ń pè ní agbára ńgbà yẹn làwọn akínúgbò tún wọn tó ń sọ yìí <laughs> ṣé wàá lọ step down máa kẹ́lò mi jókòó síbi iná ká fi ṣe gbogbo eléyìí tá fẹ́ ṣe ìtàn. sọ̀rọ̀ ẹ̀ o mi láìka mi láìka òde o. i nasda a máa nílé jẹ́jẹ́ mi ò hmm. gbéraga. ìfẹ́ mi mi ò fẹ́ kó ṣòṣèlú ìfẹ́ mi ò mi kò fẹ́ wàhálà fún un mo pé mi láìkè wàhálà èmi like wàhálà ma like wàhálà láti débi tí mo fẹ́ dé ẹni tí o bá like wàhálà kò wọ́n àṣìfò tó tó bá fẹ́. tí ló bá ń fẹ́ kí ni gbogbo nǹkan tó ń lọ́wọ́. ó ẹ ṣé gan chief olówólúláyé àti mrs adébímpé mm, olówólúláyé. gbogbo ọ̀nà bí ìṣọ̀lá pé ọ̀la ṣe ṣe náà. ni. àǹtí hmm. mi this place is beautiful. Huh. Thank you very much. You're welcome. Ẹ wo, níbí a máa ń ṣe braiding, a máa ń fix weave on, a máa ń ṣe pedicure, manicure. Ìtẹ́ bá fẹ́ ṣe ń bẹ̀ ní kẹ́ sọ fún wa, gbogbo ẹ̀ láwọn ṣe. Àǹtí mi, Sherry, pedicure àti manicure yẹn gangan ni mo fẹ́ kẹ́ ṣe cause mo fẹ́ kẹ́ look good fún ọkọ yín. ẹ jọ kí ló ní kí ni ti. àǹtí mi a ní mo fẹ́ kẹ́ di àrímà lè lọ àwo domi ẹnu nù fọkọ yín. mọ mi ah ti ẹ pọ̀ jọ̀bọ́ ò ló ṣe mọ nǹkan tọkọ mi láì. báwo mo ṣe ní mọ nǹkan tọkọ yín fẹ́ àǹtí mi kí lẹ̀ ń sọ yìí ọkùnrin wo ló máa rí arẹwà tí kò ní wo bẹ̀ hmm, mo sọ fún yín o. ọlọ́run á ṣàánú ẹ̀ wo àrímá lè lọ àwọn padà sẹ́yìn báwo bí mi ṣe rún tèmi ọkọ mi wà nílé. ewu lẹ fẹ́ ṣe rè. ewu ẹ bá fún fífíìsì náà ní. braid. kò ló gbé kúrò bẹ́ẹ̀. Sọlẹ́dẹ́ ah, ah. kí ló ṣẹlẹ̀? Màdámù wa ló ń páàkì síbẹ̀ ẹ jọ ẹ wá lọ gbé kúrò bẹ́ẹ̀ kẹgbẹ́ sí another place. tell me that. Do you want to tell me any other person who dey park síbẹ̀? Why? Kí ni ìtumọ̀ gbogbo yẹn? Sista mi ẹja lọ, ẹja lọ. Àbọ̀ ah, ẹ máa rò pé kọ́sítọ́mà ni wà náà. òṣì ta ló fẹ́ràn ẹni kọ́sọ́mà ẹni ò fẹ́ràn ẹni kọ́sọ́mà tóbi wọ́ọ̀dẹ̀ ló ní fọ́ọ̀tì wáyé tó ṣe máa lẹ́ òkìní láti wọnú ṣọ́ọ̀bù mi àbí láti ẹ̀tí wá ṣe irú ní sálùmí irú nọ́ọ̀sẹ̀sì wò nìyẹn náà ẹ ẹni ò fẹ́ wọn lórí burúkú lọ́dọ̀ mi o mi ò fẹ́ wọn lórí burúkú rárá kó má tiẹ̀ ṣìlọ̀ wá sọ́dọ̀ mi mọ́ tó fẹ́ ṣerun kó pọkọ síwájú kó lọ bòbí kó lọ ṣerun ẹ nọ́ọ̀sẹ̀sì rádaràda òṣì àwọn wo kí ni ẹ dúró náà àǹtí mi ṣé ẹ mọ̀ wọ́n rí tẹ́lẹ̀ ni. Ah, wo ìwọ ṣáà máa wò ó ń tiẹ̀ ṣáà ṣe báyìí má sàn kankan o. Ah. Ah, àbúrò ènìyàn ni ṣé mo kọjú ọ̀rọ̀ sí ẹ mò ń bá àwọn tó jù ẹ sọ̀rọ̀ ìwọ ń sọ̀rọ̀. àbúrò ènìyàn kí ni kí ló ṣe kí ni ìwọ náà ń dún. ẹ wá ẹ wá ẹ wá ẹ dúró ẹ gbèsè ọ̀rọ̀ yìí. àwọn ìyá ẹ le. ẹ ń wá. kí ló dé tẹ́ ń sọ̀rọ̀ bí gbẹ̀yìn lẹ kó gbogbo ayé jọ tó bá jẹ́ ẹ̀yin ń fún wa lóúnjẹ gan kò gbọ́dọ̀ lé tó báyìí kí ló dé àgbàlagbà tí ò lẹ́kọ̀ọ́ ni tẹ́ ẹ bá mú kí n sọ fún yín kí ló dé kí ló ṣẹlẹ̀ tẹ̀dẹ̀ wọ́n ń sọ̀rọ̀ bí gbẹ̀yìn lẹ́ni gbogbo ilé ayé tó bá jẹ́ ìgànlẹ̀ kó lé ayé jọ kò gbọ́dọ̀ lé tó báyìí kí ló ṣẹlẹ̀ gangan àti mi ẹ̀ fi mi lé ẹ̀jẹ̀ sọ̀rọ̀ sí yẹ̀ yìí. ọwọ́ ìyá ńlá ẹ tó wà nílé ni ò lẹ́kọ̀ọ́ àbúrò ìwọ ni ìwọ dúró síbẹ̀ kí ni burúkú yìí ó ń sọ̀rọ̀ sí èmi ó lè ṣe àfọ̀sí ó yá já tiẹ̀ padà wẹ̀rẹ̀ díẹ̀ ni wẹ̀rẹ̀ ni mọ̀lẹ́kọ̀ já tiẹ̀ padà. ẹ̀yin ìwọ gan ló bá wá fọ́ mi létí ṣé ó rí jẹ́ kí n sọ fún ẹ sáìzì àgbàlagbà wà màá nù ẹbí pé kò tẹ̀ màá nù ẹbí káyé ẹ bàjẹ́ sórí àwọn tó bí yẹ. àti ilé ẹ̀kí mi sílẹ̀. ó lọ pé ìwọ pé ṣáìsì àgbàlagbà wà. ọ̀yá ṣé o wá rí lẹ́ni. sórí oúnjẹ rẹ̀ ọ̀sán alẹ́ ẹ̀wọ̀ ló ti máa jẹ́ wọ́n gbàgbé ẹ̀sìn rẹ̀. bọ́ọ̀ bá wa fi ọlọ́pàá yẹn wá lẹ́ni. fún mi fóònù mi wèrè wọlé lẹ give me my phone come on rest onídọ̀tí olóòórùn ọmọ tí ẹ̀kọ́ ti fi ṣe menstruation dànù àbí wẹ̀rẹ̀ lẹ́yìn wà wá mú ọlọ́pàá ẹ̀ wá kó wá mú mi lẹ́nu ìdá wa ní kúrò mi má bá ẹ pọ̀ gbogbo wèrè nípa ẹ lẹ́nu. olóṣìwèrè àló yẹ kí ìyá ẹ kó ti fi ẹ ṣe kó ti fi ẹ ṣe pírọ̀dì dànù ni wèrè just get wọ́n gbé pàǹgọ́lù ẹ kúrò mi bá gbé pàǹgọ́lù ẹ gbé pàǹgọ́lù ẹ gbé pàǹgọ́lù ẹ dànù one nonsense move out àwọn yàrá yẹ lórí ìrànlọ́kọ̀ ní kùn fẹ́ kò ní dáa fún gbogbo yín lápapọ̀ ẹ yá wèrè ni ẹ tí mo mọ́tò ṣí ẹ gbé mọ́tò ṣí gbẹgbẹgbẹ jáde jàre ọmọ àwọn accident àwọn accident cars tó gbé tó gbé láti America wá sí Nàìjíríà. àbúrò èrè ẹni dúró ẹbẹ olóhùn ń bẹ̀ mí ná tí má tún gbẹ má bínú lẹ́nu ẹ̀ máa gbá ojú ẹ̀ ni so ìwọ wà ń sàlẹ̀ pẹ̀lú mi olóyìnbó kó má ṣàǹfààní kan ó bù mí ó yẹ ń wọ́rọ̀ jẹ́ kó di pẹ̀lú kó lù dáadáa wò sórí tí má tún ẹ̀ bá rí ẹ ní ṣọ́ọ̀bù ẹ̀ ẹ̀ ká tí má ṣe fún ẹ ẹ̀ èmi ò ní gbé bóyá jáde jáde kó jọ wọ kó sì jáde lórí wá ìjáde lẹ́yìn fún mi àṣìṣe ò ń bẹ̀ mí ò ń bẹ̀ mí àbí olórí burúkú ń dà sí mi ìta ìwọ dúró síbẹ̀ òun wò mí ó ṣe mí pé ọmọ mi rí káwọn ti súnmọ́ mi ló ti gbá mi lójú nǹkan kò ní kú fún ẹ lórí burúkú ọmọ òṣì jẹ́ ìtúrí ẹ̀mí báyìí ilẹ̀ ga jù ẹ lọ nonsense ẹ̀ gbogbo ara kí ló ṣẹlẹ̀ ẹ̀mí báyìí lẹ́nìí ẹ̀yin olórí búkọ ẹ̀ ẹ̀ mọ́ tó yẹ pé kẹ́kẹ́ gbà sí sí as customer bí ẹ̀ olórí búkọ wa ṣerú bí báyìí ẹ wá gbọ́n láyè ìbọn lọ́wọ́ àwẹ̀rẹ̀ dà. di gọ́ọ̀nà. ẹ ẹ wo ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ti mu mímu tẹ bá ṣe tán ẹ wá lọ jẹ jíjẹ. bẹ́ẹ̀ ti rí gọ́ọ̀nà bẹ́ẹ̀ ti rí ọmọ ọkọ nìyí ọmọ àlè làwọn alátakò yìí lọ́jọ́ kọjọ́ sì tẹ̀sí wò yìí ọmọ ọkọ ìṣẹ́gbẹ́ ọmọ àlè ẹ wọ́n fẹ́ máa náwó bíi dín ní àmọ́ wọn ò lè náwó bíi tòdówóró láyé. ẹ kò yé wọn ni ẹ ó sì tún yé mọ àmọ́ orí kunkun náà ń ṣe ẹ ṣe ti àwọn tó fẹ́ máa bá mi du ipò gómìnà ẹ wò ó àmọ́ lásán lọ́rọ̀ wọn kò mára ẹran rárá. ẹ ẹ ẹ gómìnà ọlọ́ọ̀jẹ̀ mi yóò gùn fún wa ṣe rí mi ní fẹ́ kẹ́ ẹ mọ́ ọtún alẹ́ gbogbo gbà o mo sì fẹ́ pàkíyèsí yín sí ọ̀rọ̀ ti gbọ́lá hàn bẹ́ẹ̀ ṣe ń wo òun kì í ṣe yẹn gidi tààràtà o àti pé mo ti ń gbọ́ alámísì ti ń sọ mí pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí yín ti nọ lè báwọn ọmọ ẹgbẹ́ kọ̀ọ̀kan èjì èjì ṣe pàdé pẹ̀lú pádì lìdá wọn tó bá ti dá ìlànà wọn báyìí yóò máa náwó fún wa yóò náwó fún ẹ o ẹ sì mọ̀ pé olóṣèlú adìẹ ni wọn o ibi ń bá ti ń fa gbàdú báyìí tí ń fa gbàdú báyìí tí ń fa jẹ́rọ ibẹ̀ wọn máa jẹ lọ o kójú ọmọ pa wọn kódà kó ọmọ pa wọn òun ní padà ń o ẹ rò ó. ẹ ó ti wá dà hmm. but kí lẹ́yìn wá rò pa lè ṣe. ẹ gbọ́. olórí ọ̀dọ́ hmm? kó mẹ́rin dà ẹ máa gbẹ́sẹ̀ lẹ́sì ẹsẹ̀ lẹ́sì á hmm. gègé ma lẹ́yìn ni sábà gègé ma lẹ́yìn hàn tọ́wọ́ ẹ̀yìn báyìí tẹ́yìn rẹ̀ fẹ́ àdánwò bá a ajá pé àwọn tí wọ́n ń tẹ̀lé àtòun gangan ìyá bẹ̀rẹ̀ sí jáwọ́ nù àmọ́ o ẹ̀sìn kankan fún wa o ìtẹ́sí fún wa ni pé ẹ̀yin ẹ máa bá wa náwó lọ́wọ́jú káwọ́ wa máa sáko ìjàbọ̀ lẹ́yìn ajá wọ́n pé ọwọ́ bá nù ọwọ́ bá ẹ wò bó ṣe jẹ́ gangan nìyẹn mhm. ṣé rí ọ̀rọ̀ tó wà nílẹ̀ ah. yìí ààyè owó nìyí ààyè ìjà lélẹ̀ hmm. méjèèjì la máa fi ran àwọn lọ́wọ́ o eh. àbí ẹni kí ni mo sọ. wọ́n eh, máa ń jà ẹ jèrè ọmọ tìyín náà ẹsẹlẹ́nsì sóòtọ́ di ẹja bá a sọ ẹ̀yin gangan fúnra yín ẹ dojú ìjà kọ́gbọ́n lára ẹ jẹ́ kó mọ̀ pé ẹ lówó ẹ léèyàn gbogbo nǹkan lẹ́bi jùlọ ẹ jẹ́ ó mọ̀ pé oko agbani yóò ẹ ìṣẹ́gbẹ́ takunkitakun kankan. ẹsẹlẹ́nsì eh, òótọ́ ọ̀rọ̀ ni olórí ọ̀dọ́ sọ bẹ́rù bá sì ń gbà yẹn sọ fún wa ká àrẹ́ǹjì àwọn bọ́ìsì ká lọ já bọ́ọ̀lù méjì péré sẹ́yìn ìkúlé rẹ̀ ó di wàhálà dé tọrùn. Ah, ẹ wá ìwà ìwà kí lẹ tún sọ ẹrù èmi ẹ dúró ná ṣé owó kékeré lẹ pé mo nílẹ̀ ni kì í ṣẹrù gbọ́lá hàn kì í ṣẹrù gbọ́lá hàn àwọn owó tí mo ṣì ń ná owó gan tí mo fẹ́ ná kò tí ì sí nínú owó níbi tá a kó sí àwọn eléyìí tó dà lẹ̀ la ṣe fẹ́ ná. ẹ wo ẹ wo ẹ pààyàn sí mi lọ́rùn. ẹ tẹ́ òótọ́ lẹ gbọ́n o ẹni tí yóò jẹ èèyàn láyé yóò jẹ èèyàn o. wọ́n ṣe kéde. ẹni tí yóò jẹ èèyàn láyé yóò jẹ èèyàn o. ká tó mo gba bẹ̀rẹ̀ náà. bẹ́ẹ̀ ni o. ẹ ah, wá ah, ẹ wá ẹ wá ẹ wá ẹ wá ẹ wá ìjọ ẹ má jà jẹyàn ẹ má jà jẹyàn ẹ but any place tá a bá ti máa ná owó tó jẹ́ owó ká máa fọ́n ká máa ah, ẹ wò ẹ fi tòwó lẹ̀ fún mi. ọ̀dọ̀ àwọn ọ̀dọ̀ àwọn obìnrin wa kù sí women leader iṣẹ́ yíyá. ẹ má ṣe ìyọnu ẹ̀yin náà rún fòfo iṣẹ́ ní kò jẹ dáadáa ẹ gbúròó wa ṣé báwo obìnrin ni. ẹ àwọn àìdí àtẹ̀mú wa yìí mo rí kó dáa ah! mo rí kó dáa. ọwọ́ obìnrin wa ni gbogbo ẹ̀ kù sí. wọ́n ní iṣẹ́ tí a bá ran ikọ̀ òun nìkan jẹ́ ohun tí a bá fún sínú fèrè òun ní fèrè òun ló ń tú jáde mo mọ̀ pé iṣẹ́ rẹ fìjàbí ni iṣẹ́ dẹ̀ǹdé ni. ọkọ mi olóhùn ọ̀nà mi wá sí ẹrù bóyá ó ti mọ̀ tẹ́lẹ̀ pé mò ń bọ̀ ń ṣọ̀pẹ̀ lẹ́nu. ẹ wá àǹtí ẹ má bínú ẹ wò dáàdì wa ẹ má bínú ẹ wò yín ni mo fa everything tó ṣẹlẹ̀ ṣe bí jẹ́jẹ́ láǹtí mi jókòó tí mo ní ká máa lọ sí sálọ̀n ká lọ ṣerun ẹ wò ẹ má bínú ẹ fi yá mi ẹ fi wò pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ọmọ ohun mi ìwọ máa ní problem tiẹ̀ wọ́n máa bọ̀ dára. hello. hello adelowo gbọ́láhùn. ta ló ń perí ìkọ̀kọ̀. èmi ẹkùn ni ẹkùn tí ò jẹran kan tán tuntun ń béèrè mìíràn. tètè fìjà bí ọmọ ọkùnrin ló ń ké sí èmi ṣe olówó láyé fúnra mi. mo ń gbọ́ ẹ. wo mo fẹ́ kó o gbọ́ mi dáadáa o. mo mọ̀ pé o mọ̀ mi o mọ̀ mi gan-an gidi ni o mọ̀ pé mo lágídí. wo mi ì mọ̀gbà tí o fẹ́ stop gbogbo eré ọmọdé tó ń ṣe yìí bẹ́ẹ̀ ni wọ́n ní tí ilẹ̀ bá ṣú ó di dandan kí ilẹ̀ mọ́ ó dẹ̀ máa dùn mí tí ilẹ̀ yẹn bá mọ́ tó bá rí pé ó ti pòfo wípé gbogbo tó ń ṣe láti jọ ìyá ṣe pátápátá ni ó ṣe accept kò ti lose bẹ́ẹ̀ ni ó yé dára ẹ̀ láàmú kó má máa waste owó káàkiri. mo wá fẹ́ kó o lọ step down fún mi nípò gómìnà tá a jọ ń do yìí tó bá wá step down tán tí mo débẹ̀. màá fún ẹ nípò kọmíṣánná. kẹ́mi kémi step down fún wọ. wobe Jùmọ̀bí ṣo fẹ́ gbọ́ mi ṣo fẹ́ gbọ́ mi kò sí wàhálà jẹ́ kájọ kan lu agba mi ká wá wo ajá tó máa dókè ká wo èyí tó máa rè sómi nínú èmi àti ẹ̀ má wọ̀rì ó ti yé mi ó ti yé mi ó ti yé mi. hello hello Ah, tí ì mọ nǹkan kan <laughs> máa fojú ẹ̀rí mẹ́wàá nípò gómìnà yìí ìwọ Gbọ́lá hàn ó <laughs> mọ nǹkan kan. ṣé kìí ṣe bọ̀bọ̀ ọ̀rẹ́ ẹ ló tún pè yẹn. òun náà ló ń pè mí gbọ́láhàn ṣé o mọ̀ pé mò ń kìlọ̀ fún ẹ mo sọ tèmi fún ẹ kí ló dé mo ní kó má ṣe ṣèlú ṣé nǹkan míì wà ń bẹ́ẹ̀ ni mo ní mi ò ṣòṣèlú ìwọ náà máa ṣe kí ló tún fẹ́. listen game time play bó ṣe máa rí ni bá a ṣe máa ṣe títí ni tá a máa fi débi tá à ń lọ. ó dà kó sí wàhálà. mo ti mọ̀ nǹkan tí màá ṣe máa lọ fi ẹjọ́ ẹ̀ sùn ni. à ń wo ló fẹ́ fẹjọ́ mi sùn. o ò lẹ́bi. ok so o tẹ easy kò ní kó lọ fẹjọ́ mi sùn mọ́ ọ̀dọ̀ àwọn ẹbí yẹn náà ni mo fẹ́ sáré dé nsìn. o rẹ̀ tí n bá wà mo ń bọ̀ mo ń bọ̀ mo fẹ́ dọ́dọ̀ àwọn ẹbí mi jọ. ẹ kú kalẹ̀ ẹ káàbọ̀ ẹ dẹ̀ kú ìrìn lónìí àwa la ránṣẹ́ pè yín wá sínú ìpàdé yìí nítorí nǹkan míìsì kan governorship election tó wà nílẹ̀ yìí tí ẹ bẹ̀rẹ̀ sí fà mọ́ra yín lọ́wọ́ bí ẹni fa okùn tó yí tí ò ṣe já a ní kẹ́ ẹ wò kan nínú ẹ̀yin méjèèjì tẹ́ máa fà kalẹ̀ as our candidate a dẹ̀ fẹ́ kó dáa là ń ṣe ṣùgbọ́n ẹ ti sọ gbogbo ẹ̀ di wàhálà ẹ ti dojú gbogbo ẹ̀rú ìdílé lè ta ṣe pè yín kẹ́ ẹ pera yín kẹ́ ẹ pe àárọ̀ àti ọ̀dọ̀ fínú yín kẹ́ ẹ fọ èèyàn kankan lẹ́nu ẹ̀yin méjèèjì nítorí pé táìmù ti lọ kò tiẹ̀ sí táìmù ọ̀nà àṣàìdì mọ́ ẹ dẹ̀ ń waste táìmù wa púpọ̀ jù lórí ọ̀rọ̀ yìí abíkílẹ̀ ni mo sọ ẹ̀yin èèyàn mi. kí lẹ tún sọ yìí kí lẹ tún sọ yìí ẹ̀yin náà ẹ wẹnu lẹkẹ ṣé ó yẹ kí ẹ̀ṣẹ̀ tó máa sọ pé kéèyàn kan ó step down fún èèyàn kan ṣẹ́yìn ò mẹni tí gómìnà yìí tọ́ sí ni ẹ gbọ́ná ṣé gómìnà yìí ò tọ́ sí mi ni. ó tọ́ sí yín. ẹ ti mọ ṣe rí gbogbo gàràgàrà tó ń ṣe káàkiri yẹn wọn tó ṣe ẹni tó bá lówó ló lè jẹpọ gómìnà òun ló lè débẹ̀ ṣe wá rí ti òun o ọmọ lòún jẹ́ sí mi òun dẹ̀ ti ṣetán ó ti step down already ó ti step down àwa máa fowó sápò ẹ̀ torí kò ní fẹ́ káwọn mọ̀lẹ́bí òun jẹ gbèsè kò ní fẹ́ contest tán kó má lè rówó tọ́jú ẹbí ẹ̀ ẹ̀yin dẹ̀mọ̀rọ̀ àwọn olóṣèlú hmm. tó bá ti gbà á díẹ̀ díẹ̀ díẹ̀ tó bá ti tán nígbà tó bá tún fẹsẹ̀ rìn lọ bí tán ti fi mọ́tò dé ah, ah, wọ́n máa máa fi wọ́n ṣe yẹ̀yẹ́ ni hmm. fún ìdí èyí a ṣẹ̀ṣẹ̀ ní ìdè àti máa tójọ́ mọ́. ẹ wo ó ti step down. lóòótọ́ ni mo kí gbogbo ẹgbẹ́ o ccp. power. ccp. power. cp and p. power ẹ ṣe gan-an hmm. inú mi dùn bẹ́ẹ̀ ṣe fi ohun àgbà pé power yẹn èpè ò ní jà wá o. àmín o. wọ́n ní gbogbo àwọn olóṣèlú tó bá ti gbà díẹ̀díẹ̀ wọ́n á fẹsẹ̀ èmi ò ní sínú olóṣèlú tó máa padà fẹsẹ̀ rìn láyé mi. àmín o. ẹ ṣe gan-an mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín bó ṣe jókòó yìí orúkọ wọn ni Dèǹdé Fìjàbí Ọláníyàn àmọ́ orúkọ táwa mọ̀ wọ́n sí láti kékeré òní Dèǹdé ohun tó fi jẹ́ Dèǹdé gangan ni pé ìyá wọn ògì náà ń wọ́n máa ń kiri òkè wá sọ́dọ̀ wọn máa ń fà wọ́n lọ́wọ́ kiri òkè wá báyìí ni títí wọ́n fi wọ secondary school wọ́n tọ̀ lé ni bẹ́ẹ̀ ni ṣó ti yé yín abẹ́gbọ́ àti ẹ̀mọ̀pọ́mọ tó lè gé èèyàn báyìí ni wọ́n pé tó tiẹ̀ máa wà láàárín àwọn èèyàn gidi torí nígbà kékeré yẹn bó ṣe ń ṣe kiri rè kán tó gbé wọn rìn jìnnà kúrò lù ú kán tó wá di bí wọ́n ṣe dà lónìí ẹ wo a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé aláǹfààní àti bárù wọn jókòó náà ó kéré ju àgbàtọ̀dún mẹ́rin lọ́wọ́ wọn. àmọ́ mọ́lájẹ́ lónìí nítorí pé ẹni bá máa nígbéraga tó bá máa parun náà bọ́ ṣe ń bẹ̀rẹ̀ rí ẹ ní parun o ìyẹn tẹ́ bá farabalẹ̀ tẹ́ bá lọ jókòó sáyé yín tẹ́ bọ̀wọ̀ fàgbà kan ṣe tó fẹ́ ṣe. CCP power CP and P power bẹ́ẹ̀ ni ṣé ẹ ń gbọ́rọ̀ burúkú lẹ ṣé ṣé ẹ ń gbọ́ gbogbo jagos tó ń sọ ọtọ ìtàn tí òun ṣe tó ń sọ lẹ. next time tó bá máa sọ wà níṣẹ́ ń gbọ́ ọ̀rọ̀ tí wọ́n ń sọ ó máa fi ẹ́ sí kò ní sí ó bẹ̀ tó bá rántí ìbẹ̀rẹ̀ tó ti eyín ṣe ti gbọ́. Ah, ah, ah, in that case ibi tí ò bá ti sílẹ̀ òun ni wọ́n ti ń jiyàn ìjàkadì ẹ wò tí ẹ̀yin méjì láti gbà wípé ẹ fẹ́ step down fúnra yín nǹkan tá a máa tún ṣe wà ẹ showcase nǹkan tí ẹ ní fún àwa ọmọ ẹgbẹ́ seeing is believing ẹnu ò ṣe àbí ẹni kí ni mo sọ. ẹnu ò ṣe. let's hear from the horse's mouth it's not about talking talking and talking. ẹ tiẹ̀ ṣe níbi tẹ́ ẹ bá dé ẹ èmi àwájọ yín lójú hmm. torí àwa mọ̀ báwọn kan ò lè ná wọn ọ̀dẹ̀ ní í nítorí wọ́n mọbi táwọn ti ń bọ̀ ẹni tó bá rántí pé wọ́n ṣe láwọn kan sílé tán máa fi owó ránṣẹ́ sí lóṣooṣù tán bá wá ń kó lẹ́fẹ̀gbẹ́ owó wọn ó tọ̀ àmọ́ ṣá máa wá jọ lójú ṣé ẹ rí kílẹ̀ ní tó ṣú èní gangan ni kò ní dọ̀la o kílẹ̀ ní tó ṣú ẹ ṣe wá rí èèyàn mẹ́fà tó bá ń ṣe dáadáa nínú mẹ́mbà nínú ẹgbẹ́ yìí máa wá jọ wọn lójú kílẹ̀ ní ìtòṣù. Mm. <laughs> bẹ́ẹ̀ tí ẹ rí. ṣé ẹ wá rí mo wá fẹ́ kó jẹ́ obìnrin ni o. ṣé ẹ mọ̀ pé àwọn obìnrin ni iyọ̀ ayé. àwọn ló jẹ́ pé tí omi bá korò báyìí tán bá bu iyọ̀ wọn sínú ẹ̀. omi yẹn ó yàtọ̀ ní ṣá. ṣé ẹ ti wá rí ká tó wá fi kún ọ ṣé ẹ wá rí lórí ìjókòó tẹ wà tẹ màá wá fún yín ní four million fórí ìjókòó yìí four million naira kẹ ẹ wá mu ní wọ́n wọ́n mílíọ̀nù náírà ó wá jówó òjókòó yín kí wọ́n ṣe àtẹ̀yìn tẹ́ ẹ fẹ́ ti wa àtàwọn ọ̀dàlẹ̀ tán ọ̀fẹ́ ti wa gbogbo yín ni kẹjọ pin. ẹ bẹ́ẹ̀ tí ẹ rí. ẹ ẹ Mr. Gbọ́láhàn ẹ kí wàá lẹ́yìn ni fún ọmọ ẹgbẹ́ báyìí ẹ jẹ́ ká gbọ́. <laughs> ó ti yé wa wọ́n ní ìlú kan ní ìlú kan wọ́n máa ń lòṣò ni àmọ́ inú wọn ó máa ń dúró ṣánṣánṣán ní ohun tẹ́ ẹ sọ yé wa ṣé rí wọ́n ní àgbá òfìfo. ní ìdún worowóró. òun ló máa ń ró gbàmù gbàmù bẹ́ẹ̀ ni ẹ wo tètè pòpò ó dá mi lójú pé ẹ̀yin àgbààgbà lẹ jókòó yìí ẹ mọ̀ pé tètè pòpò máa ti ń lómi ńlẹ̀ tẹ́lẹ̀ kódò tó ṣe kí ni kódò rọ̀ sí àwa nínú àwọn sọ́ọ̀sìn wọ́n ní pé àwọn òmọkú tó pa bàbá àti wà dádì wọn gẹ̀dú náà wà àwọn mẹ́rin náà kú sínú ọkọ̀ gẹ̀dú kò sẹ́ni máa ràn wọ́n lọ́wọ́ bàbá tiwa torọ́ lọ́n kẹ́ wọn ilé mẹ́rin náà ní wọ́n dẹ̀ lówó rẹpẹtẹ connection wọn àti exposure wọn ló jẹ́ káwọn èèyàn mọ̀ wọ́n dádì gbé mọ́tò wọn fẹ́ lọ rescue wọn láti gbé wọn lọ sọ́spítù. ọ̀rọ̀ dádì ẹ̀ ló pa bàbá tiwa àmọ́ ẹja fìyẹn lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wà ń bí tó jẹ́ pé wọ́n ti bu ọbẹ̀ wa lá hmm. ọbẹ̀ yẹn wá ṣọ̀ títí débi ìgúnpá wọ́n dẹ̀ fà hàn là wọ́n wà lórí ìjókòó yìí hmm. ìbádá yàtọ̀ sẹ́yìn. àwọn míì wà bí wọ́n mọ ohun tá a lè ṣe ah. ohun tá a lè ṣe yẹn jọ sọ a ní sọ tá a lè ṣe ń bi àtújọ yín lójú lọ́nà àrà ọ̀tọ̀ bẹ́ẹ̀ ni. wọn ní lè sọ wọn ní lè sọ ṣé ẹ̀yin ò mọ̀ pé àwọn kan ní láti lọ gba lóun bá nǹkan bá fẹ́ ṣe politics ni ṣé ogun tán tún jẹ tó wà ńlẹ̀ ṣé òun lẹ tún fẹ́ kán fi lọ gba lóun tí ò bá wá wọlé tán báwo ló ṣe fẹ́ rí lóònù san wọ́n á tún gbalé tó jogún ẹ̀ lọ́wọ́ ẹ̀. Hmm ẹ wo eléyìí táwa ṣe yẹ ni kẹ́ ẹ sì máa máa máa ṣe lọ. àwọn náà ò ní fẹ́ jẹ gbèsè. ẹni tó yẹ lóyè ni ẹ ṣáàjá fi sórí oyè. Ah. ibo ló ti rówó gbọ́lá ah. gbogbo nǹkan tó dẹ̀ ń ṣe yìí torí ipò gọ́vnà tó ń lé tí ò dẹ̀ ní bá ni o. ah but come to think of it ibo ló ti rí owó. my dear ìwọ náà tún bí mi ni mi ò tiẹ̀ fẹ́ mọ ibi tó ti rówó gbọ́ná èlò ló wà lọ́wọ́ ẹ̀ gan èlò ní ṣéǹjì tọ́gbẹ́ni ní lọ́wọ́ tó kàn ń jamula tó ń ṣe ìranu tó ń ṣe pé kinní kan ó má jẹ́ kí n tàn yín bọ̀bọ́ yìí má jọ ọ́ lójú. Ah, mo fẹ́ kó jẹ́ kí wọ́n pariwo ẹ̀ mo fẹ́ kó pariwo ẹ̀ káyé gbọ́ kọ́run mọ̀ gbogbo lè ti gbọ́ láwọn ń ṣe torí orúkọ ni mo fẹ́ kí wọ́n náà ṣe nǹkan táyé máa fi pariwo ẹ̀ jẹ́ kó mọ̀ wípé ìwọ gan tó gbagbá sùn lọ yẹ pé ipò gómìnà yìí ìwọ ló tọ́ sí because èmi tó ń wò yìí o <laughs> mi ò lè wait láti the first lady wọ́n máa sọ pé your excellency your excellency. Oh. oh. first lady ó hmm? ti di first lady tán ṣé gbogbo ariwo ìranù tẹ́lẹ̀ ń pariwo èèlò ló ní lọ́wọ́ bó ṣe wáyé máa ṣẹ̀rùbà. ó ṣe ọkọ mi ó ṣe ọkọ mi mo fẹ́ kó o ṣẹ̀rùbà kó jaláyà kó mọ̀ wípé kí ni orí lọ́ba ara. Ah, ah, ah, ó jura wọn lọ. jaláyà. ó jura wọn lọ ó jura wọn lọ máa dì pẹ̀lú ẹ̀ ọ ìwọ fi ilẹ̀ fún mi. bá mi dẹ́rù bá jẹ́ kó mọ̀ pé ìwọ. ó máa dọ́dọ̀ yín sè é. ok no problem. Um, lọ sí ọ̀dọ̀ ẹnjìnà akínwùmí mo ti ń retí ẹ bẹ́ẹ̀ sùn tó bá débẹ̀ máa kó fáìlì kan fún ẹ bí ó tó bá ti kó fún ẹ lọ sọ́dọ̀ bímbọ. darling hmm, àbófin gbọ́n nǹkan tí ọ̀rẹ́ ẹ̀ ń ṣe kiri. ìwọ ń bẹ. Ah, olóòrè méjì ṣé olóòrè méjì torí ẹ̀ ò pé yẹn kí ló ń jẹ ẹ̀mí hmm, tó máa hmm, dẹ̀yìndé olówó ló láyé yẹn mm-hmm. wọ́n ló ra mọ́tò fòbìnrin obìnrin mẹ́fà kò tún wá kí n ṣe obìnrin lásán wọn láṣẹ wo. wo bí mo ti máa sọ fún ẹ ìwọ kàwé ọdẹ jáde inú ọlá ló wà inú owó ló wà kò yẹ má máa sọ̀rọ̀ bí àwọn ará ta ń gbà mí ohun táwọn èèyàn bá ń sọ ń ta ìwọ kọ́kọ́ wà díẹ̀ kó tó dìpọ sọ kó ra mọ́tò fóbìnrin nígbà tí òṣèpáyé ń ṣe olóṣèlú wo ni wọ́n rí tó máa máa contest fún any post ah most especially governor of a big state like this state á dẹ̀ máa ra mọ́tò fún obìnrin á tún wá jáṣẹ́wó imagine ìfẹ́ kò possible kí irú ẹ̀ rí bẹ́ẹ̀ náà mo wà bẹ́ẹ̀ ó mo wà bẹ́ẹ̀ kò ra mọ́tò fóbìnrin kò yẹ lára àwọn party members wọn ló ra mọ́tò fún hmm. àwọn mẹ́fà dẹ́ni. tọ́wọ̀n bá rí wọn ò ní sọ. So táwọn èèyàn ò bá rí ṣé wọ́n máa sọ ni tó bá ọ̀dà olóòwà ń bẹ̀ yìí bọ̀ gbọ́lá hàn wọ́n pé wọn náà ní ṣe nǹkan tí bọ́bọ́ yẹn ṣe ṣá. mo máa ṣe irú nǹkan tó ṣe yẹn mo máa ṣe bọ̀ kò lè jó obìnrin nígbà táwọn tó lórí pípé tí wọ́n mọ nǹkan tí wọ́n ń ṣe wọ́n kọ́ èmi ni èmi lẹ́kọ̀ọ́ èmi lẹ́kọ̀ọ́ mo gbé lọ́dọ̀ àwọn èèyàn dàgbà ni ah no no wọ́n hì mí lórí ìkọ́ dẹ́ndé ọ̀rẹ́ mi ni mo mọ̀ bí tán ti mú wa gbogbo ilé tí dẹ̀dẹ̀ ṣe ṣe ìgbà wo ló bẹ̀rẹ̀ sí ní ṣe ìyẹn tó náà dẹ̀ ń jókòó tó ti ń di pé ẹgẹ̀ báyìí ẹ jẹ́ kó lọ báyìí ẹ jẹ́. ẹ mm. eh, gbọ́lá hàn ó kúkú mọ̀ pé mò ń pariwo mi ò dẹni yé máa sọ tèmi jọ nítorí ọlọ́run ṣáàjọ nítorí ọlọ́run torí mi ò mú wàhálà kókó rẹ sí. it's okay it's okay. it's okay àbí. yes it's okay. ó dààmú ti gbọ́. Eh. jẹ́ kí sáré yọjú eh. hàn. kọ́ ni kọ́ ti sọ. gbọ́dọ̀ hàn. gẹ̀ǹdé mò ń gbọ́ ẹ. mo gbọ́ àrà tí o dá. mo kàn fẹ́ kó o mọ̀ pé kò sára tó o lè dá tó máa dàbí àrà tèmi máa dá ni. èmi kọ́lé fáwọn èèyàn. ìwọ ra mọ́tò fàṣẹ wo. o rí yàtọ̀ ọdún méjèèjì sórí pò lọ́pọlọ. Can you say you are not competent enough to be the governor of the state? Àwọn aṣẹ́wó ẹ̀gbẹ́ títì olùlọ́ra mọ́tò fún. Ṣé wo mọ̀ ẹ́ pé life property wo ni ilé kíkọ́? Ẹni tó kọ́lé fún sìn tó máa fi kú ṣó máa gbàgbé? Ẹ́ kúrò lórí fóúnjọ ọ̀dẹ̀ dídìrín máa jẹ́ kó mọ̀ pé game tá a jọ ń play yìí ò ní rí hẹ̀ǹdẹ̀ èmi ni mo sọ bẹ́ẹ̀. <laughs> iye ẹ̀wọ̀ náà ẹ ohun tó bá wẹ̀ ohun ni kò fẹ́ ní sọ ah, mo kàn fẹ́ kó o mọ̀ ni pé kékeré kọ́ ni bàbá fi jọmọ lọ wò ó kí lẹ́yìn ní tó ṣú kí lẹ́yìn ní tó ṣú wàá rí nǹkan wàá gbélé gbọ́. kúrò fún mi jọ ọ̀dẹ̀. Yes sir. ẹ baba. Yes sir. ẹ lọ pípẹ́ mọ́tò ẹ̀ jájáde. jáde tún pẹ́. ah ṣe ẹ máa sinmi ṣàtún fẹ́ jáde ni. ṣé ìwọ lọ̀gá mi ni àbí mi lọ̀gá ẹ. torí ká ẹ máa sinmi náà ni ara ń fẹ́ sinmi ẹ̀yin lọ̀gá ṣùgbọ́n níbi káwakọ̀ yìí èmi gan ọ̀gá ara mi ni níbi káwakọ̀. bẹ́ẹ̀ ni. àbọ̀ abálọ̀rọ̀ tiyín ẹ lọ pípẹ́ mọ́tò kẹjá jáde ń sìn mò ń jáde abẹ́mi kọ́ lọ̀gá yín ni. ẹ ẹ ṣá èmi èmi ni bọ́lá oh my god. géèmù wo <laughs> ẹni tí yorùbá ní bàbá ṣeré. no má sọ yorùbá kékeré ohun tí mo sọ fún ẹ ni pé géèmù wo o ní àjọ ń play. bàbá ẹ jura yín lọ ẹgbẹ́ sunkọ́ nìyẹn ẹ jù wọ́n lọ bàbá. Papa, <laughs> you can go. Chief, eléyìí tún ga o. Olúwo láyé ṣàǹbá yín figagbága ni. Ṣé kò mọ̀ pé ẹni tó jóni lọ, ó lè jóni nìní. Àárín fín. Ìgbàgbé ló ṣe é. Excellency, ẹ jẹ́ kó mọ̀ wípé eyín tẹ̀ wọ́n ó mú jábẹ́ lọ bẹ́ẹ̀ ni. ẹ fi yé ẹjọ́ mọ̀. <laughs> Ah. leader. <laughs> my excellency. my leader. n ti governor. woman leader. excellency sir. <laughs> kò sí bí ọmọdé ṣe fẹ́ láṣọ tó hmm. wọn ní kò lè lákìsà tó hmm, àgbà àgbà náà wà ní lákìsà tó wíìrì. bẹ́ẹ̀ ni. Mm bó ṣe wá wò kí ó rí hmm. pẹ̀lú gbogbo nǹkan tí mò ń wò yìí ó ń rò pé òun lè ṣe bíi tèmi ni hmm. Hmm. àmọ́ kó tó mọ̀ ẹ́ pé òun ò lè ṣe bí mo ṣe ń ṣe ó dìgbà tí gbèsè tó bá wọlé fún un ẹ̀yin ẹ fi ọkàn balẹ̀ ṣe rí nǹkan tí mo fi jù lọ máa fi hàn. ẹsẹ̀ ah, ẹsẹ̀ àfi kẹ́ ẹ fi hàn ah. ẹ fi hàn ẹ jẹ́ kó mọ̀ wípé bọ́mọdé bá ti dúró kótó oko náà ni ọba kúkú tè. bẹ́ẹ̀ni. tó níbẹ̀ lọ rẹ̀ ló níbẹ̀ lọ́wọ́ olówó láyé lẹ́nìí kíni. ṣé ìgbàgbé òwe kan nínú òwe ẹ̀yà àgbà. ẹ jẹ́ ń gbọ́dọ̀ yìí. wípé ohun tí àgbàlagbà bá fi ju ọmọdé lọ hmm, kò ní fi hàn. bẹ́ẹ̀ni. kí ló fà á tí ò kì í fi hàn ah, àgbà ló fi pamọ́ o. àgbà ló fi pamọ́ o. ẹ filẹ. ó yà mí lẹ́nu. sọmọ wa lé fún kọkọ. kò mọ̀ pé igi imú jìnnà sórí. ó bàjẹ́ o. ẹ ti bẹ̀ kọ́ ẹ ló sọ̀yà ìjọba mi arrange envelope jọ fáwọn leader tó wà níbẹ̀. ẹ ṣe sá. ẹ ṣe bẹ́ẹ̀ sá. ẹ jọ mọ̀ bọ̀. ọ̀dà ọ̀dà ẹ ṣe sá. ok ok ẹ ṣe sá. Ah, mo jẹ́rìí wọn. wàhálà èèyàn ni gọ́ọ̀fù. ìwọ ó máa nígbéraga o dúró ná èló ló wà lọ́wọ́ iná èló ló ní lọ́wọ́ lẹ́gbẹ̀ẹ́ mi dúró ná ṣé pé torí pé o ra réǹjì fún afọ́jú ṣé òun ló ń jọ ẹ́ lójú wò ó jẹ́ kí n wá sọ fún ọ lẹ́ni ni kò ní dọ̀la wàá rárá tẹ́mi gan adá wàá wá ríru ọkọ̀ tẹ́mi gan rà fún wèrè èní ni o èní ni màá jọ ẹ́ lójú bàjẹ́ àrífín gbà. mo gbọ́. olórí ọ̀dọ́ hmm? wọ́n nítorí pé nìkan ra mọ́tò fàfọ́jú lẹ́ni yìí kò ní dọ́là àwọn ará mọ́tò fún wéèrè. Ah, yóò rà lọ́sọ̀ wọn o ẹ má fojú di o. ẹ dákun náà olórí ọ̀dọ́ ẹ olówó ra mọ́tò fún afọ́jú hmm. kí ni àǹfààní pa wá ń tẹ̀lé ah, ah. nígbà tí ọ̀bá ra mọ́tò fún àti bá rà fún wéèrè àtàfọ́jú. kí ni aláìjẹ aláìjẹ ìmọ̀ra gba yín jẹ́ olójà rẹ. ṣé kí n kú ni àwọn ọmọ bíi àlọ́ nìyẹn sí. gbogbo ibi tẹ́ ẹ bá lọ lẹ́tí gbọ́dọ̀ ẹ fún mi kọ́kọ́rọ́ ẹ fún mi kọ́kọ́rọ́ ẹ dúró ṣé ẹ ta ló mọ wèrè bá sọ̀rọ̀ nù yín ta ló. eléyìí eléyìí lọ́la di àwèrè. níbo ẹ ẹ láti àwèrè. níbo ẹ gbọ́nà ẹ ta ni mo wá fẹ́ fún kọ́kọ́rọ́ nù. ẹ mú wa ẹ mú wa ẹ mú wa ẹ mú wa ẹ mú wa ẹ mú wa ẹ mú wa ẹ mú wa ẹ mú wa ẹ mú wa ẹ ká lọ ẹ ká lọ ẹ fi wọlé ẹ fi wọlé. sinajẹ wo ẹni wọn sọ fún mi jọ. ẹwọ ẹwọ ìwọ́jọ́ ìyàtọ̀ síwádìí ẹwọ́ ẹnu mọ́tò ilé ẹwọ́ ẹwọ́ ilé ìjẹjẹ ẹwọ́ ẹnu mọ́tò ilé àní ẹwọ́ ẹwọ́ mọ́tò ilé let's go ẹwọ́ ilé kẹjẹ lọ ẹwọ́ mọ́tò ilé kẹjẹ lọ. ẹ wọlé ẹ wọlé ó sọ ní ó sọ ní ẹkọ ó sọ ní ẹkọ ẹsẹ ni màá fi gbé yín ní ẹkọ ẹsẹ ẹsẹ ó tó ní ẹ̀kọ́ ó tó ní ẹ̀kọ́ ó gbọgbọgbọgbọgbọ ní ọ̀la ń gbọ́ o ó kálù bọ̀ sá yíyá gbọngbọngbọngbọng yéés ní ọ̀la ń gbọ́ o ó kálù bọ̀ sá ó kálù bọ̀ sá yíyá yéés kọ́ni bírèkì. ẹ wá wo tuntun lélẹ́yìí o ó ń gbóná fẹlifẹli <laughs> wo ṣì gbọ́lá hàn ó fún ìbejì méjì afọ́jú ó fún wọn ní range bákan náà ṣìfọ lówó ló láyé ó fún wèrè ní pilot jeep wọ́n ní àwọn méjèèjì ní ọjọ́ mọ̀bí tán dì í sí ẹ rí i pé nǹkan ṣẹlẹ̀ nílẹ̀ wa yìí mẹ́wàá ń ṣẹlẹ̀ nídùú níyàn. Ah, ah. kí ló ṣẹlẹ̀ gbọ̀ngàn kí ló ṣe àwọn pípọ̀ yìí náà tó bá ti wá ń yún wọn lára ó yẹ kó mo tẹ wọn náwó sí náà. ẹ mọ̀ pé ló pọ̀ nù wọn ẹ má jẹ́ ká fọpọlọ wa ṣeré báwọn náà ti ṣe fẹ́ náwó owó téèyàn ò bá jìyà fún kò lè pẹ́ lọ́wọ́ èèyàn àwọn tẹ̀ ń wò yìí ọ̀rẹ́ tímọ́tímọ́ ni wọ́n kán tó dépò olóṣèlú wọ́n dépò olówóṣèlú tán wọ́n ń gbé mọ́tò fàfọ́jú wọ́n ń kó ọkọ̀ fún wèrè ẹ kí wá ń tiwa ẹ ń bá ṣiṣẹ́ tó làágùn tó rówó ó máa náwó ẹ̀ wisely àwa ni ẹ jẹ́ ká kọjú mọ́ nǹkan tá a bá máa ṣe táwa náà fi gòkè àgbà ọ̀rọ̀ òṣèlú. yes that is true ó tọ́ ni òdodo lọ́rọ̀ ọ̀gá ṣe fẹ́ sanwó yẹn ni àbẹ̀wò ọmọ nù ó yáfùyáfù ọ̀rẹ́ wa bá a mú ajito níjẹ́ nǹkan tó wà wájú ẹ̀. ajito ni. àlejò àlejò. ṣígun lọ́jọ́ sí wọ́n láwọn fẹ́ lọ máa dìyẹ. gbọ́láwọ̀ gbọ́láwọ̀ gbọ́láwọ̀ gbọ́láwọ̀ gbọ́láwọ̀ gbọ́láwọ̀ kí ni gbogbo ilé wo nǹkan tó ń ṣẹlẹ̀. ṣé òun kọ́ tó ń ṣiṣẹ́ ìwọ ọmọkùnrin dábì lóhùn jọ torí ọlọ́run tí wàá ti ní díẹ̀ tó pẹ́ ní olówó láyé ọwọ́ ẹ̀fà ẹjọ́ ṣe competition dábì lóhùn kí lè ṣe competition lórí náà ìwọ ọmọkùnrin ẹjọ́ torí Ọlọ́run ọ̀rọ̀ yín méjèèjì wá di nǹkan táwọn aráàlú ń sọ gbogbo ìwé ìròyìn wa ń gbé yín wọ́n ní money rituals lẹ ṣe. gbọ́dọ̀ ọ̀yà jẹ́wọ́ fún mi jẹ́wọ́ fún mi o ẹjọ́ ṣoògùn wo ló ṣe lẹ́ẹ̀tọ́ ni. just imagine. <laughs> Hmm. Hmm. wọ́n lọ́mọdé ò mẹ́la ó ló ń mẹ́la kàtàkàtà ṣé ló pọ́n lè kàn ẹ́ lábùkù ni. àbùkù èmi ò kì í ṣe ní àbùkù. mo jẹ́rìí ọkọ mi máa dọ̀tí ẹ̀ máa jẹ́ kán yí mọ́nú ẹ̀rọ pọ̀ máa jẹ́ kó mọ̀ pé ìwà mi ò tiẹ̀ tí ì ní. gidigidi abani dúró náà ṣe bí afọ́jú ni olórí burúkú ẹ̀ fún mọ́tò ìwọ́dẹ̀ fún wèrè mọ́tò ee tí ajá tẹ bá sọ wípé òun lè sáré yé ṣe jẹ́ ká mọ lọ sí field náà káwé tó máa ṣíwájú òun bá wò. o hmm. kò lè sá kọjá ibi tó ń sa yẹn hmm. ìwọ ṣáà máa wọ nǹkan hmm. eléyìí tí mo fẹ́ ṣe next ẹ̀rù á bà á hmm. wo wàá ríran wò wàá ríran wò. mo dúró mo fẹ́ wò ó. o ò nílé wò tán. a jẹ́ kó gbà wípé ọ̀gá ni master lọ́jọ́kọ́jọ́ gbọ́dọ̀ ti wá ná. máa wòran máa wòran o. wo jẹ́ kí n sọ̀kọ́ fún ẹ o ò tiẹ̀ lè fi mí ṣoògùn owó nínú ilé nítorí pé orúkọ Jésù nìkan ni mo gbọ́kànlé ẹ owó mi ṣé orí màá lọ rìpọ́ọ̀tì ẹ police station ni. ẹ ló gbọ́lá hàn ẹ mo lérò pé o ti rí gbogbo bó ṣe ń lọ. bẹ́ẹ̀ ìwọ yìí dí ọ̀tún ṣe èmi ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni kò ń bá dírẹ́fà sọ̀rọ̀ are you sick. àbí o tí gbọ̀gá lọ́gàá ń sìn o ò tí ì gbà pé o ò lówó lọ́wọ́ o ò tí ì gbà pé mo lè ṣe owó ẹ̀ sí wẹ́wẹ́ àwo wàá dà mọ̀ mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní mi tí ì ṣe nǹkan kan rárá wàá gbé àpọ̀gà ni master. wọ́n mo ì ronú nǹkan tí màá ṣe fún ẹ ni o. kò tí ì yá. ẹ ẹ ó mọ nǹkan tó wàá ṣe fún mi tó o bá ti lọ withdraw gbogbo owó ẹ ní àkáǹtì ẹ tán kó wá jẹ́ á lọ sókun ká lọ náwó ká wá mọ ẹni tó máa fẹsẹ̀ rìn padà wá sílé à wò wá gbà. bí ikún ló lóko. bí tàkùté ni kájọ máa wò ó àjọ tẹsẹ̀ bọ́. láàárín èmi àti ẹ ìjà ṣe ni ìwọ máa wòran. wo ẹ̀wẹ́ mi ò blame ẹ ìwọ ṣáà lọ máa wash out fún new film mi torí o ò tí ì rí nǹkan kan wo sísìn film ni o ò ní lè wò ó tán rárá. máa wo nǹkan tó máa ṣẹlẹ̀ sí ẹ. kò jù bẹ́ẹ̀ lọ. ẹ fẹ́ mi ẹ ok. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mo máa pe gbogbo àwọn ẹbí ẹ mo dẹ̀ máa lọ report sí police station. kúrò níwájú mi mi ò ní kúrò dá mi lọ. mo lè wá kúrò níwájú mi. dá mi lọ gbọ́dọ̀ hàn kí ló dé kí ni mo ṣe fún ẹ náà kí ni mo ṣe fún àwọn ọmọkùnrin yóò bá pa mí kó watch out. a kó watch out. ó ń bọ̀ lọ́nà ni. ó ń bọ̀ lọ́nà fẹ́lifẹ́li kò ní lè wò tán. kò lè wò tán títí ayé máa fi parí ọlọ́run. ìlú olówó la yẹn o á òun bá wò. kò ní dánrú ẹ wò mọ́. aláyé ẹ. ṣebí mo tiẹ̀ ṣe ni mo fẹ́ fún nípò kọmíṣánná. Ah, mm, mm, mm. owó wo ló fẹ́ tiẹ̀ fi rán ọ̀nà nígbà tó bá ti dry. kò tiẹ̀ tọ́ sí rárá. wọ ìyàwó mi lọ máa prepare fún first lady. àmọ́ ah, ẹ eh? oh. mo ti prepare pa eh. ṣé gold tí màá kọ́kọ́ wọ̀ ni gbogbo ẹ̀ mo ti àti get ready. ẹ wọ iye ọtí ẹ lé gbogbo. hello oh my darling how are you? ṣe wà ókè. Okay? báwo ni ṣé kò sí wàhálà báwo ni studies yín ṣé ẹ need anything okay oh oh that's nice àǹtí yín kọ́ ó yẹ ó yà gbé fún wọn <laughs> ẹ ló mà <laughs> wọ́n okay yes ẹ kú tọ́jú wa mà yẹ àwọn náà wà àwọn wà bíi ẹ ó dàn fún wọn. dalẹ àǹtí àwọn. okay hello how are you ma. <laughs> thank god thank god thank god àdúpẹ́ ní ọwọ́ ọlọ́run àwọn ọmọ ń kọ́ bẹ́ẹ̀ o ah ọkàn wa balẹ̀ ọkàn wa balẹ̀ <laughs> ẹ ṣe gan èmi náà pè very soon Eh, she go, ma ẹ mú wa. ẹ mo fẹ́ mọ ọmọ kan tẹ̀ lọ́nà bọ́ kí ló ń ṣe ẹ nà kí ni túmọ̀ gbogbo ilé tó ń ṣe tó jẹ́ wípé orí kọ́ọ̀lù wà kàn ṣàbò fóònù ẹ tó bá ti miss àwọn ọmọ ẹ kó o pè wọ́n nìkan ni ìwọ ọmọ bọ́ ṣe lọ́ ń yẹ ọmọ wò ni jọ́tú ọlọ́run mélòó ló bí tó dẹ̀ jẹ́ pé orí fóònù orí fóònù ló ti ń yọ àlàáfíà ọmọ wò kí ló mọ̀ tó ń ṣe lọ́wọ́ ẹni tó pè yìí ṣé kò lọ́mọ tiẹ̀ ibo ló wà nígbà tó ń bá sọ̀rọ̀ yìí darling ṣe dey take care easy. how. Ah, o kúkú mọ̀ pé àwọn ọmọ ìtẹ̀yàn bá ń yọjú sí wọn náà ó máa dàbí pé èèyàn distract wọn ní lè face education wọn kàn pé kí n máa relax láti lọ wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Oh, oh á dàbí pé èèyàn distract wọn nínú kéèyàn distract wọn àti kéèyàn má jèrè wọn èwo ló important jù ní méjèèjì. Ah, ẹ wò lórúkọ jésù a máa jèrè wọn o ah, èmi ò kàn fẹ́ lọ máa yọ wọn lẹ́nu all the time náà ni. kò sọ mo kàn ní kí n sọ fún ẹ ni mo ń lọ wo àwọn ọmọ mi ní weekend ah. ṣùgbọ́n. dalẹ má bínú náà ó dáa àjọ máa lọ wò. èmi àti ẹ èmi àti ẹ wàá lọ wò wọn lọ́tọ̀ ní tiẹ̀ èmi náà lọ wò wọn lọ́tọ̀ ni. dalẹ má bínú. mélòó la bí tá a lè wọn mm-hmm. jẹ́ lọ àwọn olóṣèlú tó ń pariwo ń ta ó ti mọ tiwọn. àṣà náà. Baba, pàtàkì ọ̀rọ̀ mi tí mo fi wá ní pé mo fẹ́ gbàlejò ọlọ́run bẹ́ẹ̀ ni bàbá mo fẹ́ kí ọ̀rẹ́ mi mọ̀ pé tó bá jẹ́ tówó ni mo ní jò ń lọ bàbá tó bá jẹ́ ti ipò mo jù ú lọ èèyàn kan ò lè jọ máa tẹrọ̀fọ̀ dìde kó wá dé lọ́sàn kan òru kó máa bá mi jùjàdì pé òun fẹ́ bá mi dùbò gómìnà bàbá mo fẹ́ gbàlejò ọlọ́run a ó gbàlejò ọlọ́run. bẹ́ẹ̀ ni bàbá. ọ̀rọ̀ ńlá mà lélẹ́yìí ṣé ìwọ ti gbọ́ rí pé èèyàn kan wà tó ti gbàlejò ọlọ́run rí ni. ẹ ṣeun bàbá ìdí nìyí tí mo fi fẹ́ gbàlejò ọlọ́run mo fẹ́ ṣeun tẹ́nìkan ò ṣe rí bàbá mo fẹ́ káwọn èèyàn mọ̀ pé àrà ọ̀tọ̀ tún wà torí wá wípé kò sẹ́ni tó ṣe é rí ni mo ṣe fẹ́ ṣe gan mo fẹ́ gbàlejò ọlọ́run. ọgbàlejò ọlọ́run. bẹ́ẹ̀ni. ó dáná kò sí tí ò ṣeé ṣe o mo fẹ́ kọ́ ọmọ ni o ṣùgbọ́n àlejò ọlọ́run fẹ́ gbẹ́ olódùmarè àkànjí olódùmarè ọba tí ń gbénú ọ̀run alágbádá aná lọmọ fẹ́ gbàlejò rẹ̀ yìí. bàbá ẹ dúró ná sẹ́yìn ò fẹ́ lówó lọ́wọ́ ni. ta ni nǹkan rí o ò fẹ́ lówó lọ́wọ́. ẹ nílò owó ẹ ẹ sọ nǹkan tá a ná mi mo fẹ́ gbàlejò ọ gbàlejò Ọlọ́run. bẹ́ẹ̀ ni bàbá. tó bá jẹ́ pé tòótọ́ lọ fẹ́ ṣiṣẹ́ yìí yọ̀nà olówó tí ó pọ̀ o ó kéré jù tí bá fojú da yọ̀nà ní thirty million tí ó pè báyìí. <laughs> thirty million mm-hmm. Baba. ṣé ẹ̀ẹ̀mẹ́ni tó jókòó síwájú yín ni owó ló jókòó yìí mm. thirty million màá wá mm. jọ yín lójú mm-hmm. màá wá fún yín ní forty million naira bẹ́ẹ̀ mo ní màá fún yín ní forty billion. jẹ́ n sọ kínní kan fún ọ sọ̀rọ̀ àwọn tó lò tí mo fi ṣáàjì ẹ tó wò ń fi tó bá wọn tí wọ́n gan bá gbọ́ ọmọ kò wò ń tó bẹ́ẹ̀ ṣùgbọ́n gbòò tó ti wá ló fèèní sí i èmi náà wà múraṣẹ́ rẹ̀ ah, èmi ò ṣe babaláwo tí ń dífàárọ̀ bẹ́ẹ̀ ni mo yàtọ̀ gédégédé nínú oníṣègùn tí ń yíran pẹ̀lẹ́ padà èmi jogún fálọ̀ bàbá tó bí mi lọ́mọ ni hmm? ọ̀gbàlejò ọlọ́run òun sì gbà. bàbá tí mi ì bá mọ̀ pé tó ṣe mi ò ní wá bí. ẹ bẹ́ẹ̀ ni. ẹni ó tó nǹkan ṣe náà ní í ṣe sórí àánimọ̀lú dúdú méje ẹ̀sìn dúdú méje ìnàkí dúdú méje àgùnà dúdú méje ewúrẹ́ dúdú méje gbogbo nǹkan á wàá ṣe àkàlà méje dúdú lò náà igun dúdú méje gbogbo nǹkan méje méje ni gbogbo ẹ̀ òun làwọn ìpètùtù abápètùtù tán tí àwọn àgbà bá ti lè fọwọ́ sí i tá a fi run àgbà kún lẹ́bọ́ bá fín ẹ̀bọ́ bá dà tó bá dálẹ̀ dé ọ̀run ọ wà á rí pọ́ ọgbọ́n lọ́run lálejò. bàbá hmm? àti gbogbo ilé ìtẹ̀ka alẹ́ with forty million máa gbàlejò ọlọ́run ah, ah. ẹ ó ti tán ṣé ẹ fẹ́ kówó wọnú àkáǹtì yín ni àbí ẹ fẹ́ kí n gbé wá. òṣìkú ọ̀rá adìẹ lọ́rùn bí wọ́n bá ṣe fẹ́ sí ni. bí wọ́n bá ṣe fẹ́ sí ni. Eh. mo ń bọ̀. Hmm. wonders shall never end. Ah, kí ni màá fi rẹ̀ pè ná <laughs> ó fẹ́ gbọ́ lọ́n lálejò jọ darling ṣé nǹkan mi ò ti wọ ọ̀rọ̀ ṣìbẹ̀ olówó ló láyé báyìí. tipẹ́ tipẹ́ tipẹ́ tipẹ́ ni nǹkan ti wà lára dèndé ìgbà tẹ̀yìn aráàlú mọ̀ òun lẹ̀ṣẹ̀ ń rí yìí ṣé bọ́ọ̀rọ̀ ìtìmí ni tí nǹkan ò bá máa wá ṣe dèndé a máa ṣe bó ṣe ń ṣe rádaràda káàkiri yẹn but ẹ má wọrí very soon máa prove fún pé eré tí ajá bá fi ogún ọdún sá irin fàájì irin jẹlẹ́ńkẹ́ òde fún ẹ̀sìn ìwọ sábà wèbi àti ẹ̀. ó láwọn ẹ kí wàá ní ìtumọ̀ nǹkan tí wọ́n náà tún sọ báyìí. ìtumọ̀ nǹkan tí mò ń sọ fún ẹ ni pé gbogbo tó wà lẹ́yìn òkan ẹ ìwọ lọ jókòó ń tiẹ̀ bẹ́ẹ̀ni. ó láwọn ó láwọn ó láwọn mo máa kìlọ̀ fún ẹ ìwọ ọmọkùnrin ṣàánú mi ṣàánú mi o. ènìyàn ṣó ti gbà ẹni tí ò lọ́lọ́rùn. àfa mo gbà yín gbọ́ púpọ̀ mo lè gba ọlọ́run gbọ́ nínú yín ẹ wo tẹ́ bá lè ṣe kínní fún mi inú mi á máa dùn gan ẹ wojú mi mo fẹ́ gba ọlọ́run lálejò. Allahu Akbar jẹ́ nílẹ̀ lálẹ́. ọ̀nà owó ni màá gbé gbà ẹ jọ. bàbá wa Allahumma salli ala sayyidina Muhammad al-fatihi ma wuli wàhálà àti mẹ́lẹ́mùsọ̀ kan náà sẹ́dí lakú lọ́la kí wàhálà dìlà sẹ́rà ti kàlẹ́ mùsítà kí wọ́n lálẹ́ kankan náà kẹlẹ́ lásì. ọlọ́run ọba tóbi púpọ̀ ọba tó lágbára lórí nǹkan tó mọ̀ nǹkan tó lè pọ̀ nǹkan tó lè jẹ nǹkan tó lè sọ gbogbo ní ẹlẹ́rìí ó ní tán bá gbélé ayé dénjọ́ gbèdé àlìkámọ́ ó nílé ayé ò tó lè sáná ọlọ́run ọba ò jìnnà sí yín gbà kankan ó súnmọ́ yín pẹ́kípẹ́kí bí ìsan ọ̀run yín. àfà náà àfà náà. ah mo mà ti fi yín dún ẹnu. Allahu Akbar. mo mà ti fi yín sọrọ. gidi. Allahu Akbar. àlejò mo mọ̀ pé wọ́n máa ń sọ wípé ọlọ́run súnmọ́ wa bí iṣẹ́ ọ̀run àmọ́ nǹkan tèmi ń fẹ́ ni pé mo fẹ́ kí ọlọ́run òun fúnra rẹ̀ kó máa wà nínú ilé mi nìkan. aláhàkùbà kọlọ́run dúró báyìí tó máa wò ó aláhàkùbà gbogbo nǹkan tá a bá lè ah ẹyin fúnra ara yín ti sọ pé kò sí nǹkan tẹ́ ẹ bọ́lọ́run sọ tí ò ní gbọ́ mo dẹ̀ mọ àwọn ipa ribiribi tí ẹ ti kó sẹ́yìn kó tó di pé mo mọ̀ yín àti ìtẹ́ ti ṣe nígbà tí mo mọ̀ yín tán ó ní mo ṣe ń sọ ẹ̀jọ́ ohunkóhun tẹ́ ẹ bá fẹ́ kí n ṣe iyekíye tẹ́ ẹ bá fẹ́ kí n ṣe mo fẹ́ gba ọlọ́run lálejò. kábíyèsí ọlọ́run láyé ilà hanta subhanaka inni kuntum mina salimina. bàbá ọ̀nà kala lè gbà táfi déwájú ọlọ́run. ẹ jọ ẹ ṣe ẹ ṣe. mo sì bá yín sí ọlọ́run ó sì ṣe. ẹ ṣe. yóò sì bá yín lálejò yóò dúró tì yín dígbàdúgbà. Ah. Ah. mo ti fi yín jánu. rasulullah nabi muhammad sallallahu alayhi wa sallam hmm. látara rẹ̀ láì ti rọ́lọ́run. bẹ́ẹ̀ni. muhammadu. bẹ́ẹ̀ni. ó ti kú. ń bẹ láàyè bó ti kú tún bẹ láàyè. ibo ló wà. naam ẹ jẹ́ n fa pẹrẹ bí ó wà hàn yín. gbogbo nǹkan náà tọrọ ọ̀rọ̀ sùn láyọ̀ ọlọ́run ní kí lọ fẹ́ olóhùn ọ̀fẹ́ nǹkankan bí wọ́n bá ti ń gbókọ̀ wọ ọlọ́run kan máa mi la máa ń pè ní pé aṣáájú aláìlá ayélujára aṣáájú anna muhammadu báwọn níbẹ̀ bá ń nínú ilé ìgbẹ́ ó lè mi ọlọ́run ó sì máa gbà ta ló wá dàbí muhammadu gbà wàhálì kéétu alẹ́ kan àwọn ibà tún mi ní bí n bá ti ń bẹ lára ẹ̀dá gbogbo rí dọ́wọ́ ẹ̀dá àpò yọ mẹ́ta péré. láìla la ilaha illallah la ilaha illallah

torí bí àṣejẹ ìṣe wa gbogbo nǹkan abẹ̀mí tá a ti ń rì mọ́lẹ̀ látijọ́ àti bẹ̀rẹ̀ kí ni. bàbá ṣé bí wọ́n lọ fẹ́ ṣe tẹ́nìkan ò ṣe rí. àwọn àṣekágbá gbogbo tá a ti ń ṣe bọ̀ nínú gbogbo abẹ̀mí tá a ń rì mọ́lẹ̀ òun rèé sórí tó bá jẹ àṣejẹ ìtàn sọ̀n láti ilẹ̀ kọ́ gbọ́n tí wọ́n sọ. ó kúrò ni. ẹ ẹ ó kúrò ẹ ṣebí wọn lọ fẹ́ ṣe tẹ́nìkan ò ṣe rí ọba sì mọ̀ pé oṣù ọkùnkùn pàtì ń bẹ̀ wọn. pé mo lè filẹ̀ báyà. àbọ̀ bá filẹ̀ ẹ gbàlejò ah máa máa bàbá máa rọjò. sórí tó bá jàṣejẹ ìtàn sọ̀n gbọ́ mi kọ́ láti rẹ̀ lẹ̀ bọ́ bá ti jàsè jẹ tán bọ́ bá délé kò rè súnmọ́ ìyàwó rẹ̀. Hmm? lẹ́yìn. ah o gbọ́dọ̀ tó bá dẹ̀yìn oṣù mẹ́ta nǹkan tó bá ṣẹlẹ̀ kó wá sọ fún mi ní. dẹ̀yìn oṣù mẹ́ta. Hmm, hmm, gbàǹlá tó wá mọ ìgbésẹ̀ tó yẹ ká gbé ẹbọ ti ń fín báyìí o. Ah, àmọ́ bàbá àlejò Ọlọ́run ṣòro gbà. ìwọ náà máa bẹ. ó koro. ẹ tí ó bẹsù jẹun lórí ìta mẹ́ta ìwọ ọmọ pé síbí rẹ ogun. La لا إله إلا الله لا إله إلا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله eriwo náà ẹlẹyẹ o dúdú lẹ yẹ ayé púpẹ mi ni jọjọ lẹ yẹ àwọn òmùlẹ olóró lè jò ní ugbó oṣù pàgbẹ wíwọrùn bẹẹ rírí bẹẹ ìràwòkè gbójú sọmọ bẹ́rìrì ìràwòkè kò ní jẹ́ kápá àlè ọ̀ká ọ. gbogbo mariwo ẹ panupọ̀ ẹ súrì awo fún un. adigunle tó adigunle tó adigunle tó ọlọ́wọ́ ẹ mọ̀ rẹ̀. ọyẹ ẹ bá dé jẹ ọjọ́ni tó yẹ lọ́dún rẹ̀ ní ẹ̀yẹ tó mi kàṣẹ o. ẹ bá wọn lọ́dún lọ́dún rẹ̀ ní ẹ ọ̀sẹ̀ lọ́dún rẹ̀ ní ẹ ọ̀sẹ̀ lọ́dún rẹ̀ ní ẹ ọ̀sẹ̀ lọ́dún rẹ̀ ní ẹ ọ̀sẹ̀ lọ́dún rẹ̀ ní ẹ ọ̀sẹ̀ lọ́dún rẹ̀ ní ẹ ọ̀sẹ̀ lọ́dún rẹ̀ ní ẹ ọ̀sẹ̀ lọ́dún rẹ̀ ní ẹ ọ̀sẹ̀ lọ́dún rẹ̀ ní ẹ

ẹlẹ ẹpẹ̀lẹ́ ẹpẹ̀lẹ́ ẹpẹ̀lẹ́ orúkọ ọlọrin ó gbọ́dọ̀ mìíyàlá bẹ́ẹ̀ ṣe wà mọtún bẹ́ẹ̀ ṣe ti mú ẹ gbọ́dọ̀ tọ dànù àfi kẹ lọ báyà ìwò yín lájọṣepọ̀ báyìí ọ̀sàmọ́ wájú ọ̀làlẹ́ àṣàkọ́dọ̀ amúrafa iná máa yà kó lóla kún fáyà kún bómi ṣe ń dénú àgbàkọ̀ṣẹ́ ni ó yé lẹ́yìn oṣù mẹ́ta láàrin oṣù mẹ́ta lẹ́yìn oṣù mẹ́ta sísìn ní tẹ́ bá rí ẹ̀jẹ̀ ń bọ̀. àfọ ẹṣẹ Ọlọ́run tuntun ló ṣe ṣe ẹ ṣe ajá madina ah, ah, kí ló wá dé ọmọ tójọ́ mẹ́ta. ẹ wo tójọ́ mẹ́ta ẹ má bínú sí i. Ah, mi ò bínú o. ẹ má bínú sí i. gbọ́dọ̀ bínú àgbọ́dọ̀ bínú. afa ẹ mọ̀ wá dáadáa ẹ mọ̀ yí pé iye kan alábàáwọn ojú mẹ́ta lọ yánnibo ìjàpá àti rere kàfáyàt ni kàbírù wà ń lé. kàbírù wọn bílé kàfáyà nàbí kàfáyà wọn bílé kàbírù. kàbírù náà bílé kàfáyà ọ̀pẹ́ mo ti rí yín pẹ́. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ mọ̀ wípé látìgbà táwọn ìyá àti bàbá wa ti kú hmm. àwa mẹ́tẹ̀ẹ̀ta là ń kóra wá kiri ẹnu mi ò wá fẹ́ kákàfàyà mọ́ rárá ẹnu mi ò ká mọ́ rárá bó ti wù mọ́ níṣẹ́ ló sọ ọtí mímu báyìí tó sọ domi tí káfàyà bá jẹun tán láàárọ̀ ọtí ni ah, ah. tó bá jẹ tọ̀sán ọtí ni ah, bó jẹ talẹ́ ọtí ni. àwòsàn mi láì mi náà ṣe dáná rẹ. kò wá sí ní tí káfáyà ò lè mu. ó ń fagbó ó ń fa sìgá. Allah. tẹ bá gbà láyè tíra tẹ fílẹ̀ ó lè wé kó máa mú bàbá ń bá rẹ wá ni pé oríṣiríṣi ọkùnrin báyìí ló máa wá drop in lé. tí káfáyà bá jáde lọ láàárọ̀ ó dòrú gànjọ́ kó tó wọlé torí ẹ̀ ni mo fi ní kí n mú wá sọ́dọ̀ yín bóyá ẹ lè bá mi bá a sọ̀rọ̀ bóyá yóò gbọ́ sí yín lẹ́nu. kàfáyà. nọ́ọ̀mù ọ̀rọ̀ lẹ́gbọ́n yín sọ́ọ́lẹ̀ yìí síbẹ̀ ni. àfa ẹ má dẹ́gbọ́n mi lóhùn wọ́n ti ń try láti blend àǹtí mi láti ẹjọ́ ìwọ̀n blend rárá ọlọ́run pamọ́ mi ṣe rí ọtí tó ń sọ yẹn láàárọ̀ tí bá ti jí màá fi ẹ̀ọ̀kan báyìí màá fi rí ọ̀kan ṣé wàá rí igbó yẹn mẹ́rin náà mo máa ń fà lójúmọ́ kó pọ̀ jù mo máa ń fi yẹn náà mọ tó ṣe ń lọ next step ní life ẹ mọ̀ ayé yìí èèyàn gbọ́dọ̀ take it slow so mo gbọ́dọ̀ máa tẹ̀ tó ṣe ń lọ torí ẹ̀ ní kì í ṣe pé mò ń fà náà kì í ṣe ojoojúmọ́ bọ̀ ojúmọ́ mo lè fa mẹ́rin bọ̀ kì í ṣe gbogbo gbà o kì í ṣe gbogbo gbà àǹtí mi máa ń parọ́ iṣẹ́ máa ń tẹ̀lé mi káàkiri ní ọkàn máa ń sọ títí wọn ni má dá wọn lò má dá wọn lò àfà. la ilaha illallah muhammadu rasulullah alájà madina ìjọ rántí ńgbà táwọn bàbá yín bẹ láyé rántí ọ̀rọ̀ tí mo sọ fún yín pẹ̀lú àwọn ọmọ ní ẹ má jẹ́ káwọn ọmọ yìí lọ sí girls school àbí ìsọ bẹ́ẹ̀ àdáwò ti gbẹ̀yìn ibẹ̀ ni o àbí ìwí ṣùgbọ́n tí mo fẹ́ sọ fún yín ọmọ ọ̀rọ̀ ọ̀tọ̀ ọmọ àdúrà ọ̀tọ̀ ọmọ igi ọ̀tọ̀ ọ̀rọ̀ eléyìí sọ̀rọ̀ pé ọ̀rọ̀ àfa nìkan á bẹ lọ́n fọmọ yìí ni ẹ mọ̀ pé láwùláwà aláàkúwàtà ilà bẹ̀lẹ̀ àlìlẹ̀ sùn kò sí tọ́lọ́hún ò lè ṣe ọlọ́hún ó sì ọmọ hàn alihamudulilayi alihamudulilayi alihamudulilayi ìyàwó ti lóyún ẹ ẹ ṣeun ṣẹ́rí ẹ wàá máa bá mi ṣètọ́nà bí bá ti ń lọ ẹ jẹ́ kí n máa gbọ́ ẹ má jìnnà sí o méjì ọba ti dọ́jú tó bá ti bímọ ni ẹ ti pè mí bẹ́ẹ̀ bá délé bẹ́ẹ̀ bá délé pè mí ká ká ee ọ̀dà ọ̀dà ọ̀dà náà níbi ọ̀rọ̀ kàfáyà tá à sọ lọ. bàbá ibi tá a fẹ́ gbin obì sí. Si ó má dàbí pé obì tí ń lalẹ̀ wù ń bẹ̀. ká tó díẹ̀ ṣe ló kù báyìí. bàbá ká tó díẹ̀ ṣe ló kù torí ìyàwó mi ti lóyún. ó ti lóyún. bẹ́ẹ̀ ni bàbá. ó ah! ti dáa àsìkò ń dé tán ọ wà máa tọ́jú rẹ̀ tọ́jú ìyàwó rẹ̀ dáadáa o kò sì tọ́jú oyún rẹ̀ sórí gbàrà tó bá ti bímọ báyìí kó tètè wá sọ fún mi ní àsìkò tó tọ́ gbọ́ lọ́nà lálejò náà tó o bá sì ti gbọ́ ọlọ́run lálejò bẹ́ẹ̀ wo gbogbo òjò ọmọ ìwọ́ wá kí ọ ni látún ló sì lábo lákọ. bàbá pé tó bá ti bímọ kí n wá sọ fún yín pé àsìkò ilé mi àtọ́lọ́hún fojú ríra wa. ẹjọ́ tó bọ́wọ́ jẹun ṣebí olódùmarè ni àkànjí olódùmarè ọba tí ń gbénú ọ̀run ẹjọ́ tọwọ́ bọ́wọ́ báyìí tẹ́ jẹun báyìí. bàbá mo rí yín náà. aláyọ̀ ni mí ah, inú mi dùn pé mo bá yín rìn nítorí pé ẹ kó ríire tí yín ẹ kó ràn mí. aláwàgbà ah, aláwàgbà ọlọ́run ìlú gàjà ṣé pé ìyàwó mi máa bímọ tí màá fi gba ọlọ́run lálejò. Ah! <laughs> I can't wait I can't wait mi ò lè ní sùúrù láti gba ọlọ́run lálejò ẹ jẹ́ ká gbọ́ lọ́n tóbi. aláwọ̀ pa. ẹ ìyá ọmọ náà akọlóbì ni àbábò. akọlóbì alihamudulilayi alihamudulilayi alihamudulilayi ibo wa ni ìyá ọmọ àtọmọ wa. tí n bá ti kúrò bí ìsìn mo lọ gbé wọn kúrò lọ́sibítù lọ sílé ni. ẹ má síbẹ̀ ọlọ́run ọba alẹ́ fẹ́ gbà lálejò àtànábì muhammadu rasulillah sallallahu alayhi wa sallam ẹ jẹ́ kí ìyá àtọmọ wà lọ́sibítù ìjọ ọ̀kọ́ mọ́ lẹ́ẹ̀ lọ gbé wọn wá sínúlé torí pé ànábì muhammadu rasulillah sallallahu alayhi wa sallam àtọ́lọ́run ọba adẹ́dà ẹ má jẹun ó délé báyọ̀ ọmọ bẹ́ẹ̀ ni ṣe pé tó bá ti ń gbọ́mọ wọlé báyìí wà kàn dédé rí ọlọ́run lórí ìtẹ́kùn. bẹ́ẹ̀ni lágbára ọlọ́run àti ànábì muhammad rasulillah sallam gbogbo ẹni jọba wa wá bí ìkómọ náà jọ náà lọ́hùn wọn à gbọ́dọ̀ wọ aṣọ oríṣiríṣi lẹ́yìn aṣọ funfun gbogbo ẹnikẹ́ni tó bá ti wọ aṣọ oríṣiríṣi ẹ má jẹ́ wọlé o aṣọ funfun ni kí gbogbo wọn wọ. pátá láyìláyìláláwò láyìláyìláláwò láyìláyìláláwò láyìláyìláláwò ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀ bá lọ. sórí ọṣẹ yìí tó bá délé ó gbé fún màmá yìí hmm? sọ fún un pé kò gbọdọ̀ fi wẹ̀ lálẹ́ o béèyàn bá fi wẹ̀ lálẹ́ àwọn alàgbà ni ó lè jáde ń balùwẹ̀ torí ẹ̀yọ́nú àgbà tó gbóná ni o ti gbọ́ àà wọ́n ní ọ̀run le níjọ́ tí wọ́n ń bẹ́ ìjì ogbè sọ̀tá èjì ogbè ni wọn kì í sọ̀tá wọn nítorí kí wọn ìfi sọ̀tá rẹ̀ ó ní wọ́n ń bínú ètùtù ètùtù ńlówó lọ́wọ́ wọ́n ń bínú jàǹpẹ́rẹ́ jàǹpẹ́rẹ́ ń fi tiẹ̀ bímọ lémọ́ lè jẹ́ ògbé bá sọ àwọn ọ̀tá rẹ̀ lọ́ba sọ́ọ́dì bàtà lọ́ba lanu kó tó ń lọ́ba ń dárin oníke nífa ń jẹ lótùúfẹ́ ẹran ọ̀gẹ̀dẹ̀ nífa ń jẹ lótùúfẹ́ ẹran ọ̀gẹ̀dẹ̀ àníke nífa ń jẹ lótùúfẹ́ ẹran ọ̀gẹ̀dẹ̀ nífa ń jẹ lótùúfẹ́ ah, ah, ń bọ̀ jáì. hello ah, ah ṣífù olówó ló láyé ọkùnrin mẹ́ta ẹ̀hẹ́n. Eh, eh ẹ mọ wá ń gbọ́ ọ ṣìfọ olówó ló láyé ìyàwó ẹ̀ bímọ akọ́nbábo akọ́lògìdẹ́ bí ọ̀kàrẹ́ <laughs> ó ti wá dáa báyìí gbogbo ohun tá à ń ti ń bá bọ̀ wò àsìkò tí gbogbo ẹ̀ ọ̀ wá ṣeé ṣe sórí àsìkò tíyàwó rẹ̀ bímọ yìí o ti ṣe tán tó gbólódùmarè lálejò báyìí ọ̀dà bó ṣe wà lọ́ọ́sìpítù yẹn má tí ì jẹ́ ọ jáde lọ ọsibítù o tó bá lè jáde lọ ọsibítù ọ gbọ́dọ̀ tí ì gbé wọlé o wá gbọ́ o àwọn tí ó wà níjọ́ òkómọ rẹ yá tètè kokoko báyìí láàárọ̀ fàdí tí o ó ti gbọ́ gbogbo àwọn tí ó bá wá kí ọ níjọ́ òkómọ aṣọ dúdú wọn gbọ́dọ̀ wọ o kokoko làárọ̀ fàdí tí o wọ́n má jẹ́ kí wọ́n wọṣọ mi yàtọ̀ sí aṣọ dúdú o tẹ́lẹ̀ ọba tìrí kan nu wọn tó wọṣọ mi ó ti bọ ògùn jẹ́nu o má wo iṣẹ́ tí n ti ń ṣe láti ìjọ yìí má jẹ́ kí wọ́n wá sọ kábìkù mi oṣù lóògùn dèké o tọ́ ọ bá ti ṣe bẹ́ẹ̀ o ṣe tán ọgbọ́n olódùmarè lálejò kọ́ wa máa wo ohun tí ó ṣẹlẹ̀ ó rí i pé eégún òjò atọ́kùn ó sì wòran. <laughs> ẹ wá wọ̀. kábíyèsí. ẹ bàbá. kábíyèsí. ẹ wò. ẹ kú ìnáwó ni o. ẹ wò ẹ mo fẹ́ kẹ mount gate yẹn dáadáa. ọdọ dúdú dúdú tá a ṣe yọ wá lágbára ọgá mi. ṣé ẹ wá gbọ́ torí dúdú dúdú yẹn gan mo ṣe pè yín. yes sir. ṣé ẹ ti gbọ́ ẹ sọ fáwọn yòókù yín tó wà lẹ́nu géètì ńbẹ̀ yẹn kẹ ẹ sọ fún wọn pé anybody everybody ṣé nǹkan ọmọ ṣe ọ wọn ní everybody. ẹ má má dá lóhùn o sorting of circuit wọ́n ní anybody ọ̀lẹ́ everybody. ẹ wo mm. baba, ẹ̀sà ẹ gbọ́ mi dáadáa anybody láti ẹnu géètì yẹn tó bá fẹ́ wọ bí tí ò bá ti wọ black tí ò wọṣọ dúdú yìí. fún àríyá. bẹ́ẹ̀ ni ẹ gbọ́dọ̀ jẹ́ wọlé. anybody tó bá wọlé if nǹkan tó bá fi aṣọ funfun òwú funfun rán aṣọ ẹ̀ kò ní wọlé tí ẹ kó bá nu. tí n bá wà fún ọ. ẹ gbọ́ ẹ máa gbọ́ mi dáadáa tí ìyá mi bá dé ẹnu gate tí ò wọ black ẹ má jẹun wọlé. yes sir. àbúrò yín bá wá ń kọ́. mo ní tí bàbá mi bá dẹnu géètì tí ò bá wọ bílà mo ní kí ẹ má jẹ kán wọlé. yes ẹ wá gbọ́ dáadáa o. tí ẹ ní mistake bá wáyé ẹ wò ẹ gbóòórùn ara yín. yes kò sí wèrè bàbá oh. wàhálà ẹ̀rọ òfófó sẹ́yìn ní ọ̀wọ́ tí family ẹ bá wá. mi ò invite ẹbí kankan ẹ̀yin mo fojú jọ ẹ nípa jọra tó. <laughs> ẹ ìwà àti jẹra ìwà àti jẹra ìwọ ọ̀láyà ọ̀láyà gbàgbà. <laughs> ṣe ìgbàgbé nǹkan tí mo sọ fún yín anybody tí ò bá wọ white ẹ má jẹ́ kó wọ bí ṣe gbọ́ ọ̀nà yín ò ní dàrú o ẹ jẹ́ sọ fún yín tó wà lẹ́nu géètì bẹ́ẹ̀ wá. ó forin bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ̀kọ́ àríyá. ẹ ṣe gan ṣé bí lẹ ṣì wà ní nígbà táwọn ará yín tó kù ti wà lẹ́ǹkùlé tán ti ń jẹ tán ti ń mu èmi tí mo sọ fún yín pé mo fẹ́ gbàlejò ọlọ́run lẹ́nìí ah, mo ti ṣètò ó lẹ̀ ni ah, sígẹ̀tì ńbẹ̀ yẹn o gbọ́ pé wọ́n ń gọ́ ọ̀nà àbọ̀ ògbúrò Yeah! bàṣí gèdè bàṣí bàṣí bàṣí bàṣí bàṣí. ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣé mo dúpẹ́ o. ẹgbẹ́ra lórí ẹ lọ mọ nabi Muhammad <laughs> aládùúbárí kálọ̀ ọmọ tàbí aládùúbárí kálọ̀ ọmọ tàbí má fún wa lọ́ọ́ má pọ̀ bí ọ̀sà. aládùúbárí kálọ̀ ọmọ tàbí alálùbáríkà lọ́mọ tá a bí. àbàbùmọ̀gbẹ́ alálùbáríkà lọ́mọ tá a bí. olúwa mọ̀kún wa lọ́mọ pọ̀ bí ọ̀sán. ẹ̀bùn ọmọdé alálùbáríkà lọ́mọ tá a bí. alálùbáríkà lọ́mọ tá a bí. alálùbáríkà lọ́mọ pọ̀ bí ọ̀sán ẹ sọ pé alálùbáríkà lọ́mọ tá a bí. alálùbáríkà lọ́mọ tá a bí. àní alálùbáríkà lọ́mọ tá a bí. alálùbáríkà lọ́mọ tá a bí. olúwa mọ̀kùn wa lọ́mọ pọ̀ bí ọ̀sán. alálùbáríkà lọ́mọ tá a bí. àní mọ̀kùn wa lọ́mọ pọ̀ bí ọ̀sán. alálùbáríkà lọ́mọ tá a bí. alálùbáríkà lọ́mọ tá a bí. ẹ wo ẹ jẹ́ kí gbogbo àríyá ní sòrúnlé. alálùbáríkà lọ́mọ tá a bí. alálùbáríkà lọ́mọ tá a bí lọ́mọ pọ̀ bí ọ̀sán. alálùbá ìkàlọ́ mọ̀tá. alámọ̀kún wa lọ́mọ pọ̀ bí ọ̀sán. alálùbá ìkàlọ́ mọ̀tá bí. alálùbá ìkàlọ́ mọ̀tá bí. alálùbá ìkàlọ́ mọ̀tá bí. ọ̀nẹ́mọ̀kún wa lọ́mọ pọ̀ bí ọ̀sán. alálùbá ìkàlọ́ mọ̀tá bí. ọ̀nẹ́mọ̀kún wa lọ́mọ pọ̀ bí ọ̀sán. alálùbá ìkàlọ́ mọ̀tá bí. fún wa lọ́mọ pọ̀ bí ọ̀sán. ẹ̀bùn ọmọdé alálùbáríkà lọ́mọ tó bí. alálùbáríkà lọ́mọ tó bí. alálùbáríkà lọ́mọ tó bí. ọlọ́mọ fún wa lọ́mọ pọ̀ bí. Ah. ó ṣẹ̀ṣẹ̀ wáyé mi ni pé. Pe kò sí bí ọmọ aláàgbá ò ṣe ní ràkàrà jẹkọ ẹsẹ̀ gìrìgìrì nílé à ń jọ̀fẹ́ à ń jọ̀fẹ́ tán a ò rẹ́nì kankan gbogbo fùlẹ̀gẹ̀fùlẹ̀gẹ̀ mi tán àṣé àlejò ọlọ́run ò ṣeé gbà ń hmm, gbé o ìyàwó kú ọmọ kú ilé tán gbogbo mọ́tò parun wíṣẹ́ ẹ̀ wá di nǹkan tí mo fi ń fi mọ́tò ṣẹ̀ṣẹ̀ rìn Ah. àlejò ọlọ́run ò ṣe é gbà. asalaatu fa nabi muhammadu rasulillah. ẹ jẹ́ ká ṣe alhamdulilayi lẹ́ẹ̀mẹ́ta ẹ dé ládé bàbá wa ń tọ́ ṣẹlẹ̀ sẹ́nìkejì ní ọba ṣẹlẹ̀ sẹ́yìn náà àmọ́ mo bá yín dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ẹ̀dá kan ò ní dúró tọ́ lọ́n kó jogún òfò ẹ̀rí ilé ayé tá a wáyé ọlọ́run ọba mi ó ní láwùláwà lákòó ata ilé abilé alẹ́ ilé asin ẹ̀dá kan ò lè gbọ́ ọlọ́run lálejò láì sí anabi muhammadu rasulillah sallam bẹ́ẹ̀ àtàrà anabi muhammadu láti rọ́ ọlọ́run wọ̀ ọlọ́run ní gbogbo dáadáa tí ń bá ṣe fún yín ó ní ní gbà lọ́wọ́ yín fúnra ara yín lẹ́fọ̀ọ́ ara yín gbé kalẹ̀ àwọn onífọwọ́ tiwa gbóore tiwa kalẹ̀. ami sumahami. ọlá bíbí anabi muhammadu rasulillah sallam ẹ wá wo àwa mẹ́rin la sunkún lọ wájú ọlọ́run àwọn ṣòwò sunkún lọ ọlọ́run ní kílẹ̀ fẹ́ wọn làwọn fowó ọlọ́run ni mo fún yín àwọn gómìnà president gbogbo wọn wọn sunkún lọ wájú ọlọ́run ní kílẹ̀ fẹ́ wọn làwọn ń fàṣẹ má bá ní ká wọlé tí aago méjì lọ́sàn-án yẹn nìkan gbọ́dọ̀ dúró níta dagun méjì ààbọ̀. wàláhì bàbá. àwọn ọba àwọn tíátà àwọn fújì ogun wọn sunkún lọ wájú ọlọ́run ọlọ́run ní kílẹ̀ fẹ́ wọn làwọn ń fẹ́ yìí ọlọ́run ni mo fún yín àwa fáwa dorí kodò àsàlátù ànàbí muhammadu sallallahu alaihi wasallam ọlọ́run ní kí la fẹ́ a ní wọ ọlọ́run ní gbogbo ń tá a fẹ́ ló ti fún wọn ọlọ́run ní ẹ máa lọ gbogbo wọn pátá tí wọn bá ti déwájú yẹn ọlọ́kan wọn ò ní balẹ̀. sọlẹ jẹlá lè wà ẹ wá rí i pé kò sí nǹkan kan tó yẹ wa kọjá alihamudulilayi ọpẹ́ ló yẹ yín nínú ilé baba. wàláì bàbá. orí mi ọmọ mi o ò mẹ́rọ ọkàn mi. ọmọ èrò ọkàn mi ọlọ́run orí mi ọmọ mi o òmìnira ọkàn mi tètè dá mi lóhùn kojú tì àmì kojú máa o kojú máa tì mí dá mi lóhùn kojú máa ẹ ṣe gan ẹ ṣe gan àfáà mo really appreciate yín gan mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ yín ẹ jẹ́ kí á dúpẹ́ púpọ̀ ní ọwọ́ ọlọ́run lẹ́ẹ̀kan sí i pé ọlọ́run fi àǹfààní lẹ̀ fún wa lónìí láti jẹ́ kí ẹ̀mí wa wá. alhamdulilayi. ẹ tí wọ́n bá mi dúpẹ́ lọ́wọ́ aya mi ìyàwó gidi. alakubẹ. mo ń sọ lójú ẹ̀ láì ìyàwó gidi. alakubẹ. ìgbà tí gbogbo ẹ lé lásìkò náà tèmi náà bínú tí mo fẹ́ wu ìwà oníwà olófàgùn fún mi. so ẹ bá mi dúpẹ́ púpọ̀ ní ọwọ́ ẹ̀ orí lè ṣe gan ó fi hàn wípé aya gidi aya rẹ ni kí ìbànújẹ́ má dé bá kí gbogbo èròǹgbà ọkàn mi náà kó dẹ̀ wá sí ìmúṣẹ. asalatu fa anabi muhammadu rasulillah. ala wale wa salam. alhamdulilayi mẹ́ta. ẹ dákun ò ní dúpẹ́ fọlọ́n kojú ogún òfin mo bá yín dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run púpọ̀ jù gbogbo ọkùnrin tí ó bá yí olórí burúkú láyé tí ó sì yọdọ̀ sí ẹnì kan mà nàyàwó nulẹ̀. Hmm. bẹ́ẹ̀ ṣe ń wò wọn ọlọ́run fẹ́ràn wọn jù wá lọ hmm. kò wá sí orin kankan tó yẹ yín nulẹ̀ yìí o bẹ́ẹ̀ bá ti ń kọ́ àlékún ló sì máa bá yín hmm. àwọn wípé orí mi ọmọ mi o ọ̀mẹ́rò ọkàn mi orí mi ọmọ mi o ọ̀mẹ́rò ọkàn mi ọlọ́run tètè dá mi lóhùn ojú máa tì mí orí máa tì o ojú máa tì mí tètè dá mi lóhùn kojú máa